ṣeé ṣe kí n má ti débi tí mo dé lẹ́nu kí n má dé achieve gbogbo nǹkan tí mo ti achieve láyé mi lẹ́nu pẹ̀lú wípé ẹ mọ̀ mí rí ẹ dẹ̀ mọ ẹyẹ tó ṣú mi èmi àti yín à fámílì mo mọ ipa tẹ ní nínú ìgbésí ayé mi nígbà tí mo wà school mo dẹ̀ mọ rírì gbogbo oore tí ṣe fún mi pátápátá mi ò wá lè rí nǹkan yín kó máa bàjẹ́ lọ kí n mójú kúrò ń bẹ̀ ìyẹn ni ọ̀rọ̀ kúrèdé tí mo wá sọ fún yín ṣe rí kúrèdé bó ṣe wà yìí ah èmi ò mọbi tó ti rí ìpàlẹ̀ ọ̀wẹ́ o àmọ́ ó ti stubborn jù ah mi ò rí irú ẹ̀ rí kọ́mọ kékeré wà kó nípa àlè tó tó yìí gbogbo àwọn teachers ẹ̀ ló máa ń complain pátápátá even àwọn ọ̀rẹ́ ẹ̀ gan wọ́n máa ń complain pẹ̀ òun ni ọmọ kan ṣoṣo tí mo máa ń rí tó máa ń dé skul aago mẹ́wàá rọ. kí ni mo sọ fún ẹ ìwọ ló máa lọ drop ẹ báwo ló ṣe máa wá drop ọmọ ní ten. èmi gbélé laago mẹ́wàá before eight ni mo ti ń gbé dé skul. èmi ọmọ bíi tó ń lọ náà ẹ bèrè lọ́wọ́ ẹ̀ nọ́mbà ló ń lọ. àǹtí ẹ má wà lára yín èmi máa ń rí nígbà tẹ bá jà sílẹ̀ ó máa ń sọ yín ni kẹ́ fi lọ tẹ bá ti lọ tán báyìí á dé ìrora gba ẹ̀yìn ó ṣeré lọ́ntì ẹ̀ nìyẹn o tó bá lọ ṣeré lọ́dọ̀ àwọn ọmọ àdúgbò tí wọn ò ró rán lọ skul tó tẹ́ lọ́rùn dáadáa a ṣe máa bọ̀ ní kíláàsì ìgbà míì gan tó bá dé kíláàsì gan ó máa sùn lọ ni bó ṣe wà yẹn orúkọ ẹ̀ ti wà lára orúkọ àwọn ọmọ tí wọ́n fẹ́ lé kúrò ní skul. kábíyèsí elédùnmarè ẹ gbà mí kó lè dé pa mí Margaret ìwọ ni màá bẹ̀ nítorí ọlọ́run jọ ó dàbí pé wàá bá mi háàdì tàchà mórúkọ ẹ̀ o máa nídìí láti lu ọmọ yìí nílùú bàrà ah, bẹ́ẹ̀ ni mo fẹ́ kó máa gbé lọ́dọ̀ ẹ̀. irọ́ mo lọ ah, o. ọmọ mi lọ bó kàn. ṣé òun gbọ́ mi Margaret ọmọ yìí wà máa bá mi máa mú lọ wọ́n ti sọ pé ọmọ tíṣà kì í yá yàkuyà òótọ́ dẹ̀ ni because wọ́n máa mọ̀wé tó bá ti jọ ọmọ tíṣà ni nítorí ọlọ́run wàá bá mi mú sọ́dọ̀ bó ṣe wá wà yìí mo fẹ́ fi ẹgbẹ́ ilé ẹ lọ́wọ́ bó bá máa lù ú pa ni. iná ò nínà báwo kí ló dé ẹ má jọ báṣubàṣu fún mi o ẹ jọ òun mi lọ ẹnìwẹ òun rẹ kò sọ̀rọ̀ nínà ń tó bọmọ jẹ́ lórí yẹn o nǹkan tó bọmọ jẹ́ ṣé a máa torí wípé àgbàlagbà ara la fi bímọ nítorí ẹ̀nà lọ́mọ ṣe bá dìdàkudà mọ́ wa lọ́wọ́ iye tọmọdé yìí gbà tíṣà mi ò tí ì gbàrú owó yẹn lẹ́yìn yẹn wà tó ń wo owó lápò. ẹbí kó má bàa jalè náà ni. wà ní tó bá dé skul nǹkan tó bá wù ní kó fira tá a bá kó papọ̀ a máa lọ bí fifty thousand lóṣù. èlò là ń fún lóṣù wọ́n bàjẹ́ rẹ̀ twenty thousand kí ni. ṣé gbọ́dọ̀ burúkú. jọ nítorí ọlọ́run fọlọ́run bá bẹ̀ bó bó ṣe sọ pé ó fẹ́ bá mi tọ́jú ẹ̀ yẹn ọlọ́run á fún ẹ ṣe. torí bàbá yìí ò bímọ rí ẹyọ kan tó dẹ̀bi ìtòtún wá jọkùnrin wọ́n fẹ́ bá yí ẹ̀jẹ̀ ni o wọ́n wá kí mọ́lẹ̀ wá wá lù ú bíi bíi bàbá ló ṣe máa máa dúró. máa jọ ọjọ́ lílù yẹn hmm. jẹ́ ká yọ ọ́ dìléètì yẹn tó wọ́n máa lọ kò sọ̀rọ̀ lílù. ok ọkàn um, ẹ má wọrí àǹtí um, ẹ má wọrí èmi mọ bí mo ṣe lè handle kùrèdè even láì tí gbogbo ìwà pálapàla ọwọ́ ẹ̀ tó máa fi kúrò ń bẹ̀. kò í sọ kò í sọ fẹ́ o ah. àbẹ́ ẹni fi ni bó eh. ń bá yín tọ́jú ọmọ. of course eh, eh, gbogbo ètò yẹn wá ṣe wá ṣe gbogbo ètò yẹn wá ṣe gbogbo ètò yẹn. ẹ kú ẹ fọkànbalẹ̀ ṣe ti gbọ́ mm. ẹ fún mi ní oṣù kan lórí kórèdé ẹ rí ìyípadà lára ẹ bẹ́ẹ̀ ni sọ fún yín. jọ márùn-ún ẹ má wọrí ẹ má wọrí tẹ ẹ má wọrí mímọ bí mo ṣe máa ń dùn ẹ ò ṣe á dùn ẹ bẹ́ẹ̀ ni kọ́ márùn. I'm spare the game spare the game spare the rod spare the rod owó ni yẹn sì a máa pè bí ẹ̀mí ẹni kọ́. Amaka na small girl for my hood. Bọ̀dá Délé kọ́ la maka lọ́jọ́ kan. Tamaka way. Go find something, make you chop. But Tamaka, I go like you touch you small. Amaka says no, no, no. I shall know. Yeah. Odele, Obaye. Òde ń sìn ọbẹ̀rù ẹ̀ ń ta ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ṣó ojú òṣọ̀nà fún ẹni ṣó kì í ṣọmọ Yorùbá ni ṣé gbogbo nǹkan lọ́sẹ̀ rẹ̀ máa ṣàlàyé fún ẹ bẹ́ẹ̀ ọmọ ọwọ́ ni. ó tún ti change key Oh, ò dẹ̀ rántí fún mi ní spare kìkì tó travel kí ló ń ṣẹlẹ̀. try láti ṣílẹ̀kùn mi lẹ́yìn mi nílé tí mo fowó ara mi gbà ṣé mi àti ẹlàjọ gba léèní ọlọ́run máa yọ ẹ́ gidi gan léèní yìí o tó bá jẹ́ pé o gbìyànjú láti ṣílẹ̀kùn yẹn o dẹ̀ wọlé lẹ́yìn mi ọlọ́run bá ń gbọ́ ẹ̀wọ̀n ló máa wà báyìí náà bẹ́ẹ̀ ni ọ̀ràn tí bàbá ẹ̀ ò darí ìwọ ló máa da léèní sórí oúnjẹ ọ̀sán àtàlẹ́ ẹ̀wọ̀n ló bá ti jẹ́ because ọ̀ràn tí ò ń ṣe tiẹ̀ ó ní máa dá sí ẹ lọ́rùn nǹkan tí mi ò rí owó rà rí òun ni màá sọ yí pé o jí nínú ilé mi lẹ́nu wo níranú ọkùnrin. take it easy now o ò ní láti embarrass bọ̀bọ̀ yìí báyìí kí lóye tó kó gbẹrù ẹ̀ síta kó dà náà. excuse me ẹjọ tó yọ lọ ah, àtijọ́ tí oníkálukú yín ti ń ṣe relationship tiẹ̀ ṣé mo dá sí kankan rí inú ẹ̀ ni. ẹ nà ó tiẹ̀ lè ó tiẹ̀ lè dá sí because èmi ò lè fi irú nǹkan báyìí lọ ẹ̀ and by the way nǹkan tó ṣe yìí mi lè ṣe. Ah, kò kàn ẹ́ because èmi náà ò fi ru eléyìí mi ò fi lọ ẹ́ so ẹ jẹ́ kí n handle nǹkan mi bá ṣe wù mí ẹ jọ torí Ọlọ́run wo guy ó ti sú mi ó ń choke mi kí ló dé ah ṣé wọ́n máa ń bá ni tan kọ́fà ni nítan ya ni kí ló dé ọkùnrin bíi tiẹ̀ ni mo rírí o tó dẹ̀ kó wá bá mi lójijì mo dẹ̀ fojú sọ mo fara sọ fún ẹ o ò tiẹ̀ mojú òun mọ́ra bíi oníkìní la kí ló dé kí ló ṣẹlẹ̀ àì fẹ́ra wa sílẹ̀ ah tá a bá fẹ́ra wa sílẹ̀ gan ṣe bẹ́ẹ̀ mi ni màá wá kó wá bẹ́ẹ̀ kò ń ṣèwọ̀ ló máa wá kó wá bá mi náà ó ti sú mi i'm tired okay i'm fed up I'm not interested anymore, okay? Just leave me alone. Oh, oh, ma oh, take it easy now. Ṣé tíṣà lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? No, kí me, gbogbo eléyìí? Aunty Margaret, kí ni Uncle Bankole ṣe fún yín? Ẹjọ́ ìdáríjì òun aláìkí. Mo dáhùn. Ẹ gbà mí. Kórè dé kí ni nǹkan tí mo gbọ́ tó jáde lẹ́nu ẹ̀sìn kí ni ọkùnrin ọba nǹkan lè ṣe fún mi kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀ ìgbà wọn lọ bẹ̀rẹ̀ kí àgbàlagbà méjì máa sọ̀rọ̀ kó máa yọ ẹnu sí. ṣùgbọ́n pé tínú ẹ̀ bá ti ń rú báyìí mọ̀rọ̀ rẹ wa jẹ́ kí n lọ́nu lé kí n lọ bẹ káàmì ẹ̀dá kí n bá sọ̀rọ̀ tí n bá ti bá sọ̀rọ̀ tó bá gbọ́ jẹ́ kí n kọ́kọ́ lọ bẹ bá sọ̀rọ̀. ṣé kí mi dẹ̀ tẹ̀lé ẹ kí n lọ bá sọ̀rọ̀ ah, o mọ̀ kó níbi ìwọ ṣe máa ń easy ní sùúrù jẹ́ kí ṣé mo fi lọ ẹni ṣé mo pẹ́ sọ̀rọ̀ ni the next time tó bá try máa fọ́ ẹ̀tí ẹ̀ what's the meaning of that. Margaret o tọrọ lọmọ yẹn bá ẹ sọ. ó ti lé mú ẹ lára jù ó ti kanra jù kí ló dé ẹ bọ́bọ́ ẹ̀ ló dorí ọkùnrin kẹfà tí mo ti mọ̀mọ́ ẹ láti gbà tẹ́mi àti ẹ ti bẹ̀rẹ̀ friendship kí ló dé ah ìwọ nìkan kọ̀ náà máa ní sùúrù. kò lè tó yìí ah gbogbo campaign tó ń ṣe yìí ó ti pọ̀ jù ayé yìí ò lè tó yìí ṣe bí òun bá mi kà ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ni pé gbogbo yín ẹ ti ṣe mítìn lèmi lórí ni àti wọ àtàrin èdèkejì yẹn náà àti báńkọ́lé àti eléyìí náà àbí ẹ ti ṣe mítìn lèmi lórí àbí. Eh, mi ò jẹ́ kí ìyẹn ló bá sọ̀rọ̀ lóhùn ajẹ́ kò gbọ́ because mi ò mọ̀ nǹkan tó ń ṣe yín àti pé tamánikà wo onídàkejì náà èmi ò rí pé wà advisable you know kọkùnrin kan páàkì gbogbo ẹrù ẹ̀ kókó lọ bóbìnrin ilé tẹ́ ẹ̀ tí ì fẹ́ra yín kókó kó dá àwọn ọkùnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn mú gùn lèmi máa ń pè wọ́n uh, sorry mi ò ní wọ̀ o ṣé you understand since tó jẹ́ wọ́ ló ṣe ó wà okay but naturally tá a bá ní ká wò kó dáa. kì í ṣe gbogbo ẹrù mi mo kó wá sọ́dọ̀ ẹ̀ ṣíṣe nǹkan tí mo ṣe ṣe kò dáa ni. <laughs> ṣebí Bankole ló ṣe how dáa <laughs> ó dà náà kò sí nǹkan tó ràn gínú kan tó ṣe ṣé pé kàn ṣe gbogbo ẹrù ẹ lélẹ̀. kì í ṣe gbogbo ẹ lélẹ̀ yìí. ẹ kò sí wàhálà ẹ Bankole òun ni ọkùnrin kẹfà tí mo ti fi sílẹ̀ òun bá mi ká ni ẹ ìwọ fúnra ẹ bò ìmọ̀rí o ìmọ̀rì ṣe bí àfẹ́sọ́nà ló ṣì ní o lè háàdì Bankole mọ̀ kó máa fẹ́ àwọn méjì àbí kó fi tóun fẹ́ sílẹ̀ kó fẹ́ Bankole pọ̀ ọjọ́ wẹ́ẹ̀dì yìí báyìí ìsàlẹ̀ àpótí mi báyìí ó ní máa kó sí mo dá àṣẹ ní Bankole kó máa fẹ́. táwọn ẹ̀ là ń bá ẹ sọ ní sùúrù ìwọ nìkan kọ́ ọlọ́run aṣọ á máa sọ tiwa sórí nǹkan tí wọ́n dá sílẹ̀ ó yá wọ́n dá lọ sórí nǹkan tó dá sílẹ̀ ọ̀rọ̀ tí ò pẹ́ tó ń dá sí. kókó máa lọ náà ṣe ti gbọ́ jẹ́ kí n bá sọ̀rọ̀ tínú ẹ̀ bá ti rọ̀ dáadáa inú ẹ̀ ò tí ì rọ̀ ń sìn ó sì ń gbóná lára ẹ̀. ṣì máa lọ lọ. kọ́kọ́ yọ báàgì ọ̀rọ̀ ẹ̀ yìí yọ yọ yọ yọ yọ. èmi yìí òun ni mo máa kọ́ ẹ wípé tí àgbàlagbà méjì bá sọ̀rọ̀ ọmọ kékeré ò kì í dá sí i. wo ní bàjẹ́ ọmọ kékeré èmi ò láì kọkùnrin máa ń bára ta rẹ̀ lójú tèmi excuse me I'm má lọ má àwọn àfihàn pẹ̀hàn thin line between love and hate small line between light and darkness thin between good and bad. ìlú tẹ̀lé wá sí skul tẹ̀lé ní principal máa padà bù. má bù tó ní mo máa ń sọ fún kí n kàn máa kọjá á máa ranjú mọ́ mi láyà ọjọ́ tí báwọn eh. ọ̀kan tó kéré òun ló máa rí kíní tó wọ̀ tó kéré eh. you can imagine kí wèrè yẹn máa bá mi sọ̀rọ̀ kó máa fọwọ́ dì mí mú báyìí ah, ah. kò mọ inú azan má bù. Oh. ṣáà ní sùúrù eh, ṣáà ní take care easy pẹ̀lú principal. principal bẹ́ẹ̀ náà mẹ́ntẹ́ ni mi máa bù. <laughs> ẹ mi oúnjẹ yẹn ah, pa mí o. Um, uh, babe èmi ò really ní lè dúró jẹun o ṣá mọ̀ pé weekend la wà èmi ni friday mo ní láti lọ bá bọ̀bọ̀ mi mo kàn ní kí n yọjú sí ẹni. so lọ́rọ̀ kan o ò ní dúró jẹ oúnjẹ tí mò ń ṣe wàhálà sí fún yín látàárọ̀. má bínú sórí ọláyínká mi kò láìkí kó máa jóúnjẹ mi so every friday mo máa kọ́kọ́ lọ sílé máa dáná fún so that at least a lè kó sínú freezer á máa jẹ yẹn for another week má bínú ṣe ti gbọ́ ṣe lè á máa wá ara nǹkan tá a máa sọ nìyẹn ṣe tí ò bá ṣe wípé bí ìwọ náà ṣe máa ń ṣe ni ṣorí rẹ̀ ní Friday kò yẹ kí ààyè lè gba irú àwa yìí náà lè yẹ àdúgbò ẹ̀kọ́ níyàn kan tẹjọ́ máa máa wọlé wọ̀ọ̀dẹ tẹjọ́ máa máa gbégbá bọ̀tà bá lò ti kanra ju òní gbà. kí ló dé ṣó fẹ́ máa sọ pọ̀ rẹ wà lórí ọkọ ni ìtumọ̀. <laughs> Kẹ́mi hmm. káde wàá máa wọ nǹkan kan Margaret lórí ọkọ ṣé tá bá ní ká wò láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta òun ló lórí ọkùnrin jù tó bá wọkùnrin tó wà kí ẹrìn ìjọwọ Margaret ló ti máa rí hmm. ẹni tó lówó jù the most good looking guy tí wọgùn ò lè tí ò tí ì rí rí wàá Margaret àmọ́ nígbà tó jẹ́ pé ṣe ló máa ranjú fòfòfò ọmọ gẹ̀ẹ́sì sí tó wà ní Big Brother Naija yẹn ah, ah. o ṣáà mọ̀ bóyá máa ṣe òun àti Margaret. tára yàtọ̀ sí <laughs> o oh, serious oh, èmi gan kí n jẹun tó ní ṣe lórí àyè pé mi gan o ti fẹ́ kí n máa o ti fẹ́ kára mi máa ṣe bákan bákan. Kẹ́mi ìwọ náà tún lọ ni ṣé bó sọ pé o máa bá mi ṣe wíkẹ̀ndì ń bíbá yìí. ṣé wọ́jọ́ ìwọ́jọ́ bá ọkọ mi tí màmá fara yí ni ṣé wọ́n jọ kọ́ mi ṣé wọ́n ṣe gbára tì ní abẹ́ẹ̀gì wọ́n ti fún ẹ lọ́mọ kékeré kan ìwà àti ẹ̀jọ́ máa kópa. <laughs> wàá ṣe èròjàre ọmọ ọpẹ ọmọ pé kíní táwọn yìí ò ṣe fi sára kó ó ní láti lọ oil engine ẹ̀ oh, fún mi márùn wàá ṣe ìjọba mi advice ọ̀rẹ́ wa pé engine máa ń dógùn èmi ti fẹ́ máa lọ. èmi owó la sọ́ọ̀tù. Ah, má bínú mo ṣe ní láti délé lọ change see you ṣó lè anyway see you later. mo ń bọ̀ ọ̀rẹ́ mi jẹ́ sáré

glódé glódé glódé ipa wa ọlọ́run ló máa dájọ́ àwọn àfihàn pẹ̀ràn thin line between love and hate small line between. délé kọ́lá máa kà lọ́jọ́ kan amaka go find something make you chop but amaka i go like you touch you small amaka says no no no má ṣe yan o ẹ wo délé ó bá ayé amaka jẹ́ ẹ. bọ́ṣọ́kù tó jàre kí ló ṣe ah. ṣó fẹ́ máa ṣakọ sí mi ṣó fẹ́ máa fi ṣakọ sí mi ẹ mà gbà mí kẹ́ ẹ mo máa ríre láyé mi kórede ok o fẹ́ máa kọ̀rọ̀ sí mi lẹ́nu mi ò lè bẹ mi ò lè báyìí sọ̀rọ̀ mọ́ mo ní kó bọ́ṣọ́kù tó yẹ bọ́ gbùdùdùdù máa fún ẹ nífàyà o ah, ẹ mà gbà mí kẹ́ jọ kí ni nǹkan tó gbé síbẹ̀ tó jọ ẹ lójú o tíyà ńlá bá máa gbé ní sọ́nà kékeré máa máa gòrí ẹ̀ níyẹ̀wọ̀ kìíní pé ní sí iná. a wẹ́ wọ́ṣọ̀kùtẹ̀ wọ́ṣọ̀kùtẹ̀ yára wọ́n wọ́ṣọ̀kùtẹ̀ yẹn pọ́n wọ́n one two three wọ́n yẹ wọ́ṣọ̀kùtẹ̀ wọ́n ti di kí ló bá ti ẹ̀dọ́ jẹ́ lọ́dí kí ni dáhùn bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀. bóyá fẹ́ fẹ́ báyìí.

Kórèdé Kórèdé Kórèdé. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ pé ó ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ṣòro tí mo fẹ́ sọ fún ẹ mo fẹ́ kó fi ṣèbínú ni ṣorí tí ọ̀rẹ́ méjì bá wà tí wọn bá lè bára wọn sòótọ́ ọ̀rọ̀ ọ̀tá ara wọn ni wọn mi ò dẹ̀ lè máa wù ẹ́ because tí bá ní pé tí nǹkan bá kàn ẹ́ kò kàn mí Margaret mi nífẹ̀ẹ́ ni ọ̀rọ̀ Mọ́kọ́rẹ́dé yẹn ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣórí mi tó ń wò yìí nítòótọ́ mi sí nílé ọkọ o àmọ́ mo ti bímọ mo mọ bí ọmọ bíbí bó ṣe ń rí lára mi ì lè lajú mi lẹ̀ kí n jí láàárọ̀ kí n rí ọmọ mi kó wà ní mood tí Kóredé máa wà yẹn kínú mi dùn so yẹn ló mú mi consider wípé àwọn tó ní ọmọ yẹn kò possible kí wọ́n máa bọ̀ níbà yìí lọ́jọ́ kankan rí ọmọ yẹn kó ń bá ní rúmùd yẹn kí ni wọ́n dùn. example sori korede ìwọ náà kúkú mọ̀ wípé kíláàsì mi ló wà sori tá a bá wà nù kíláàsì nígbà míì tí gbogbo àwọn ọmọ tó kù bá ń ṣeré níṣẹ́ ló kàn máa lọ ká síbi kan tó máa jókòó tó bá pè pé ṣe ló máa react sódì tó bá jàjà ní kóredé wà tó bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ń ṣe ló máa bú sẹ́kùn ìgbà míì tí kóredé bá wọnú class ọjọ́ tójú ẹ̀ bá wú ìgbà míì ẹnu ẹ̀ á wú ìgbà míì ọwọ́ márààrún yìí máa hàn sí tí kóredé ẹ̀yìn ẹ̀ and all that tí má ti rán àwọn ọmọ yẹn nírú mood ẹnu mi ò kí n dùn because mo wo wípé ọlọ́run má jarí kò ṣe dáadáa tí nǹkan bá lọ ṣí ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ Margaret èyí tá a sọ yìí la máa máa sọ o tó bá ti mọ̀ wípé ó ní nǹkan kan tí Kóredé ń ṣe fún ẹ tí o ò fi lè control anger ẹ àbí kò ná bẹ́ẹ̀ èmi ò bá advice ẹ kó dá Kóredé padà sọ́dọ̀ àwọn tó ní o. o ṣe ọ̀rẹ́ mi mo really appreciate concern ẹ lórí issue but sórí ọmọ Kóredé yẹn in fact ọmọ yẹn ò kí ń ṣọmọ lásán ọmọ náà ti stubborn jù ìpáǹlé ẹ̀ ti pọ̀ jù mi ríru ọlọ́run ọba rí can you imagine kó rí dé bó ṣe wà yẹn pẹ̀lú gbogbo ìjọ̀gbọ̀n tó ní lọ́wọ́ tí mo ṣe ń try láti manage pẹ̀lú ẹ̀ ó tún ti mú nǹkan mi mọ́ ó ti bẹ̀rẹ̀ sí í fẹ́wọ́ ọlọ́run ọmọ yẹn ti ń jalè nínú ilé kémi àti kórèdé wà nílé kówó mi kó dẹ̀ máa pòórá lọ́mọ kékeré yẹn mi mọ nǹkan tó ń fowó ṣe ọjọ́ kan ni mò ń bọ̀ láti ibì kan bẹ́ẹ̀ mo ṣe rí tó ń pọ́n fẹ́ǹsì wa ní ẹ̀ ó fẹ́ fò sódì kejì. kí ló fẹ́ lọ ṣe mẹ́. kò máa yé mi o kò yé mi fún o so ọmọ yẹn tí èèyàn ò bá mu dáadáa ah ó fẹ́ ya ọmọ burúkú gan nítorí ẹ ni mo ṣe wò pé kì í kọ dáadáa ó mọ̀ pé nǹkan táwọn òbí ẹ̀ kúkú ní kó wá ṣe mí bá nìyẹn nítorí ẹ̀ náà ṣe fà á lé mi lọ́wọ́ pé òkè o àwọn ò lè dá tọ́ kémi bá wọn tọ́ dáadáa ó ní mo ṣe wò pé kí n máa lù kí n máa lù kí n máa lù kí n lù nígbà tí n bá lu ọpọlọ ẹ̀ dàrú orí ẹ̀ máa pé. Mm, ọ̀rẹ́ mi ṣé orí tọrọ bá rí báyìí èmi gbà ládùúrà wípé ayé ò ní gbọmọ lò lọ́wọ́ ẹ o sórí tí nǹkan bá ṣe ọmọ yẹn sórí àwọn òbí ẹ tí wọ́n fún ẹ bá àwọn tọ́ wọn ò ní sọ bẹ́ẹ̀ mọ́ tó bá ti mọ̀ wípé ìwà kórede ò dáa everybody mọ̀ pé kórede stubborn tó bá ti mọ̀ wípé nǹkan tó ń ṣe yẹn ò lè tolerate ẹ̀ mọ́ dá padà sọ́dọ̀ àwọn tó ní jọ nítorí ọlọ́run má jẹ́ kó ọmọ kan fi tiẹ̀ kó bá tiẹ̀ because tó bá lọ gbá ọmọ yẹn létí lọ́jọ́ kan tó lọ ṣubú sí ẹ lọ́wọ́ ah, hmm, dá padà o. ó ti yé mi ọ̀rẹ́ mi ó ṣe ah, ó ga ọ èèyàn mọ̀ wípé o lè lọ́rọ̀ tútù báyìí lẹ́nu ó lè sọ̀rọ̀ ọlọ́gbọ́n jáde lẹ́nu ọ̀rọ̀ tútù ṣé tí wọ́n yẹ bó yẹ máa ń bá mi sọ̀rọ̀ ni ṣé mi àti ẹ̀ máa jà ṣé mi ní máa gbọ́ ni irú ọ̀nà ọmọ máa ranjú ni fò ìfà bí ó ní. èmi náà ti mọ̀ wípé jà la máa fi padà parí ẹ̀ because tó bá ti bẹ̀ẹ̀ sọ tọrọ báyìí ló máa kó gbogbo garun lọ́nà ṣé mo ranjú sàn ọjọ́ òṣì mo ti ranjú ó tún ti bọ̀ ọ̀rọ̀ jẹ́. This is a very good result. Eh? Our mathematics, 85 percent ìwọ tó mọ arithmetic eh? ah this is very cool àwọn sciences náà physics ah ah in fact sciences ló máa wá wọ́n pass gbogbo ẹ̀ ni eh? that's very good that's very good This is very good result wo tẹ bá gba long holiday yẹn máa mú ẹ lọ fọ holiday wàá wọ play. Hmm? o ṣe gan Margaret ẹ eh, jẹ́ kí n ṣe oúnjẹ tí mò Ah, mo sọ pé n tí mo ṣe máa ṣe fún ẹ mo mọ bàbá ẹ lòun wò ni i'm telling you because it's very impressive ẹ ṣé gan ni. ẹ ṣé gan sa ẹ wo ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run because um, tí kòròdé bá jẹ́ ọmọ mi ni àṣemì mi you. ẹ. ibo ló ń fà mí lọ́wọ́ lò kí ló dé àti Margaret wọ́n máa ń fi àjẹ́ mi nígbà mi wọ́n tẹ̀ máa àbíìtì mi nígbà mi tuntun tó bá ti lù mí tán wọ́n máa ní pé kí wọ́n á bọ́ ṣọ́ mi. kí ló ṣe ọmọdé irú ìsọkúsọ wo ló sọ jáde lẹ́nu wọ́n nà ẹ́ wọ́n abuse ẹ kí ni wọ́n mọ̀ nípa abuse kájú kí ló ń ṣe ọmọdé yìí níwọ̀n ọmọ tó yẹ pé ju wọn fifty percent gbà tó mú ẹ kó nu lé yìí ọlọ́run ti wá ṣe é nìyẹn ọlọ́run ti wá jẹ́ kó dáa look at you you have changed ṣé bí mi mò ń ṣiṣẹ́ ní kitchen tó ohun tó tó tó ràn mí lọ́wọ́ tó bá yá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ṣé bí mo ṣe ń dáná wà máa fọbọ́ ẹni ẹlẹ́ni dẹ̀ ràn ẹ́ lọ́wọ́ ni wọ́n nà ẹ́ tó bá ṣe dáadáa of course she will beat you èmi mo sọ pé kó nà ẹ́ ó dẹ̀ máa nà ẹ́ dàtọ́ tó má dẹ̀ bí ẹ̀rẹ̀ kó lọ sọ gbàgbẹ́ kó sọ pé wọ́n nà ẹ́ ah oníbàjẹ́ ràn ṣé torí nǹkan tó ṣe ní kí n máa bọ̀ bí nìyẹn lọ parí abọ́ tó fọ̀ fún mi jáde wọ́n tún tiẹ̀ ṣe ó ní wọ́n fìyà jẹun bọ̀dá délé kọ́lá màkà lọ́jọ́ kan amaka wey go find something make you chop but amaka i go like you touch small amaka say no no no kẹ́mi ọlá ẹ̀ ní bankole ń jẹ o ibi tó jókòó sí yẹn tọ́ sí ó mọ̀ mí o ó mọ̀ yí pé ibi tí mo bá ti sọ yí pé ó dàárọ̀ mi ò tún sọ yí pé ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe fún ẹ gọ̀gọ̀gọ̀gọ̀ ni mo fẹ́ mọ̀ kó ṣàmà ní nǹkan méjì àbẹ̀yọ kan tó ṣe fún ẹ ẹ tó máa fi lé síta kí ló ṣe fún ẹ gangan. bébì tó bá yẹ pé nǹkan kan wà tí mò ń ṣe fún ẹ tí ò tẹ́ lọ́rùn sọ fún mi máa adjust ó mọ̀ kí mo nífẹ̀ẹ́ gidi gan jọ tó dídọ̀ lọ́rùn. ó ṣẹ̀ mí Bankole ó ṣẹ̀ mí ó sú mi ni ó sú mi oorun sí mi ni mi ò dẹ̀ lè máa inconvenient ara mi mọ́ o ní mo ṣe ní kóníkàlùkù máa lọ́ ẹ̀ fine gbogbo nǹkan tí mo bá fẹ́ o lò ń ṣe fún mi òun tẹ́ mi lọ́rùn tí n bá ní ìdòwò òun fún mi kò tiẹ̀ ṣe pé tí n bá ní ìdòwò náà tó bá ti gba sálárì ẹ̀ báyìí èmi ló máa kólé lọ́wọ́. ẹ ẹ kí ló wá fẹ́ gangan. most of the time òun ló máa ń dáná ta máa ń jẹnu lé ìgbà míì gan mo lè máa bọ̀ láti ìta kí n dé kó ti tún lè ṣe kó máa clean ilé kó máa ṣe gbogbo ẹ̀ ó wà active lọ́kùnrin but o kàn su mi lojiji ni. Ah, ah, ṣé nǹkan kì í súyàn ni o kàn su mi ni. Ah, Margaret eh, má jẹ́ kó máa dàbí bàtà yẹ pé kò yan gbogbo èèyàn kò séèyàn kankan tó lè bá ẹ sọ̀rọ̀ ó yẹ kó máa lólùbáwí náà. mo ṣàmọ̀ pé mo nífẹ̀ẹ́ gidi gan ìfẹ́ tí mo ní ló ń jẹ́ kí n máa tí n bá ni màá ti ti lé mi ìwọ náà tí wàá sọ tó ní ọ̀rọ̀ ìfẹ́ ooo o ò rí bí adán o ní ọmọ anífowó ṣe calm down. orí yín ti burú kí ni mo sọ orí yín ó ti burú pẹ̀lú orin òfò tó kọjá dé lẹ́nu yẹn ó dẹ̀ máa calm down láti mi in fact ó máa ráìkì láti mi ṣé orí àdánwò tó bá yẹn ó máa bẹ́ ẹ̀dọ̀ jalẹ̀ kó o sì dìde jàrá bá ń jẹ́ ẹ̀fẹ́ bàjẹ́ ni kí ló ṣẹlẹ̀. Ah, ṣé o fẹ́ máa rẹ́ta mi ni àbí kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ fọ́ sílẹ̀ ìjà rẹ̀ wọ́n ní kó sílẹ̀ ìkọjà wà àbó ṣí látijọ́ ẹ̀ tí mo ti dá wà tí tó ò sí pẹ̀lú mi mi ìwà òkè mi ìgẹ́ mm. tara mi torí ẹ̀ náà ló jẹ́ ń gbé báàgì mi dáa tó yẹ pé kí n má ṣe ọdún máa wọ̀ for just two weeks pé bí a tó bá tún rí mi feelings yẹn á tún padà síbẹ̀ bí àwọn kan ń bí ẹnu ni wàá lè sọ fún mi ah. màá change ju bí ṣe ń ṣe dáadáa tẹ́lẹ̀ lọ màá ṣe dáadáa sí. Bánkọ́lé o tún gbé ẹrù wá ṣé mo sọ fún mi kó fẹ́ dìlì bá ẹrù yìí ni. ẹ ń ta wá bẹ̀ tí ò ti gbọ̀n tí bá sọ fún ẹ pé mo gbé báàgì wa náà ní tẹ̀lé mi wá. Ah, ah. àwa bẹ̀yàn kò tí ì gbọ́ ó ti ń gbẹ́rù bọ̀. ó ti fi mí lọ́kàn balẹ̀ pé máa bá mi bẹ̀ ó máa gbọ́ báàgì. mo máa bẹ̀bẹ̀ ló tún gbé bọ́ọ̀sì wa. Ah, ìwọ gò fún yàn lọ́rọ̀ sọjà rè fún two weeks kí ni a jẹ́ kí ká bẹ̀bẹ̀ kó enough of this drama okay enough oya. gbé ẹrù ẹyẹ sí kò bọ́ta kúrò nílẹ̀

Eh, ọmọ ìnífẹ̀ẹ́ ni bọ́bọ́ ìnífẹ̀ẹ́ ni try láti understand nǹkan téèyàn kan wá tí ò rí lélẹ̀ o Margaret. ọ̀gá fún mi lẹ́jà rẹ̀ kan máa tó máa sọ story fún mi mi nǹkan tẹ́nìkan wá ah. tẹ́nìkan wá ṣé mo sọ pé mo ní ìjẹ́ ni ah. àtọ́ bá ní ìjẹ́ kó lọ́mú jọ. Margaret Margaret. Ha ha ha! Sophie, let me tell you one thing, guys. Congratulations. Yo, whoa, whoa, seven yo, years. Yo, yo, yo, yo, yo. What's up? Yo, you're doing fine. Good to see you. I'm so happy to be Congratulations, baby. Oh, Congratulations, baby. Yeah. Oh, shit. Congratulations. Oh, yeah. Oh, Finally, Kendolala, see. Legend. Akaida forever. Akaida forever. Let me tell you one thing. Yeah. How you doing? Um, are you, sure. I'm good. We are done and done. Ẹdúró ẹgbọ́n kan tí Now mo fẹ́ kẹ́ mọ̀ wípé a ṣetán a parí exam wa a dẹ̀ ṣetán pẹ̀lú ìdánilójú wípé a máa ṣe àṣeyege. Yeah, Sherry. Um, Ìrìn àjò ọdún méje kò easy at all. Yeah, mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé láti sìn ín lọ láti wákàtí lọ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí pé èmi gangan ni new lawyer tó wà ní town sìn ẹ ṣe bó ṣe wù yín ẹ dáràn sí mi lọ́rùn ẹ pààyàn sí mi lọ́rùn yeah yeah yeah yeah. point of correction tí wọ́n bá pààyàn sí ẹ lọ́rùn àbí tí wọ́n gangan fúnra ara ẹ̀ tó bá pààyàn mm. look into my heart very well wàá ṣí ẹ̀wọ̀n wà á pẹ́ kirikiri no serious o from kirikiri wọ́n á gbé ẹ lọ sálágbó. no no sorry let me tell you one thing. Gani ló dúró yìí ah. yeah yeah Gani gangan ló dúró yìí. ó yá Festus Keyamo the law himself. the law. tó ṣe wà yìí tó bá bìlífù pé kò sí òfin ní Nàìjíríà. Ah you are in school òfin wà nínú ìlú yìí so bad wàá ṣe ẹ̀wọ̀n no no no i'm serious wàá ṣe ìyálàyà ẹ̀wọ̀n. ní sùúrù ṣé mo pé àwọn nǹkan ló ṣe òfin. sori jẹ́ kí n sọ fún ẹ pé mo ní backbone mo ní èèyàn lẹ́yìn àwọn tó ń ṣe òfin tó sọ yẹn àwọn gangan ni alátìlẹyìn mi tó ń sọ fún mi pé Lánre máa ṣe ìṣó àwàlẹ́yìn ẹ̀ mm-hmm. oh, popsi ẹ náà ni bọbọ. ó yá àdìlọ ọmọ bàbá olówó. sori <laughs> sori wọ sórí ẹṣin tó wà ní àyà ẹ̀ yẹn tó wà ní àyà ẹ̀ yẹn sórí tó bá wù ẹ́ gún ẹṣin yẹn tó bá wù ẹ́ sórí gún ẹṣin yẹn pàkà pàkà pàkà kọlọkọlọ mo ní vẹ́nsà máa dúró fún ẹ yẹ ọ <laughs> oh, mi ò kí n ṣe charge and bail lawyer yeah no no i'm a qualified lawyer <laughs> um, àti wípé accountant ni wọ́n ìwọ lè kó jẹ ní anywhere tó bá ti ríṣẹ́ máa dúró fún ẹ máa mú ẹni o má dá lóhùn o. ọwọ́ dúró fún ẹ. the law. èmi ò kì í ṣe bad citizen hmm. i am a good citizen hmm. mo dẹ̀ jáde nílé rẹ̀ hmm. bàbá mi lówó ìyá mi náà dẹ̀ lówó èmi gbọ́dọ̀ bó dẹ̀ ṣe ń wọ èmi yìí o rí mi nílùú olóṣìọ́ mi ò ṣe olóṣìọ́ olówó ni mí àti ọdún tí mo ti wọ skul yẹ wọn mi ta ló rántí mọ́tò tí mo kọ́kọ́ lò. ngbà yẹn ìwọ lo big for nothing tó pè ní big daddy. no o ṣe proof fún mi pé lọ́ọ̀yà ni ẹni. Only memory. You're a professional lawyer. <laughs> yeah. <laughs> Congratulations to you. Yeah. So every year, every year ni mo change mọ́tò. So to sí nǹkan tí mo fẹ́ fi owó any company àbí bank tí mo bá bá eh, ṣe. Eh, hmm. eh, èmi náà rántí ẹ mo rántí ìgbà tèmi náà wọnú skul yìí ìgbà tí mo wọnú skul yìí ẹ hmm. a gbé mọ́tò wọ ibà yìí náà ni. ẹyin mélòó òun ló drive ẹ ah, òun ló ní. ẹ ẹ jọ ṣe rí èmi máa ń try láti máa sọ̀rọ̀ kan níbi tí àwa olówó tá a bá ti ń sọ̀rọ̀ kí tálíkà kan wọn máa dákẹ́. agbo ẹ̀fẹ̀ làwọn àyàwó fọ́tò bá a ò rí agbo ẹ̀fẹ̀ làwọn àtàjìdè ni lórí ọ̀fẹ́ tó bá jẹ́ pé irú àwa náà ta fún ọ lókè. kó máa péjọ lóore bí tó bá jẹ́ òun lè péjọ lóore tó bá jẹ́ irú àwa bá ta fún ọ. ẹbílẹ̀ àwọn ènìyàn. Ṣé bàbá lẹ́gẹ́lẹ́gẹ́? You no go talk, me I no go talk, oh baby. When I no get money. kókó wọn tó wà nílẹ̀ yìí a ti kó sí i a ti tóbi some hours ago mo mí pé bóyá bíi irú alẹ́ àná àbí òru. ó ní àgùsà àná wa kò yé nọ́mbà ẹ. bàbá báwo lẹ ṣe mọ̀ security nìyí níbí báyìí náà bàbá ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin ló fi ṣọ́ bí báyìí ẹ̀yin lè ń ṣọ́ lives àwọn tó ń wọlé tí wọ́n jáde no matter anything tó bá ṣẹlẹ̀ nínú club yìí ẹ̀yin láti máa monitor everything fún wọn. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ìyìn ìjọba nǹkan báyìí ló yé mi bẹ̀ nítorí mi lè rí pé kó inú ibi tó wà tó ń ṣe program bẹ́ẹ̀ yẹn ẹnu ọ̀nà gẹ̀ẹ́tì lèmi wà tó ṣe ń wọlé tó ṣe ń jáde mú mo ti jẹ tó mu wọ́n ń ṣe wọ́n dẹ̀ fẹ́ mi náà èmi jẹ̀rì àti security mi ò ní mu kankan o gbogbo ọ̀nà bá ti fún mi máa kíkù ẹ̀ torí àárọ̀ báyìí màá lè ṣe fàájì tèmi náà ẹ gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí sí mi ò mọ̀ ẹlẹ́yìn bá ní kẹ́ gbogbo sọ̀rọ̀ ní ibà yẹn sí ọkọ̀ peter bidi ní ibà security gbogbo àwọn kámẹ́rà uncompleted building ni bàbá mo mọ̀ eh, eh. mo dẹ̀ mọ̀ pé kámẹ́rà yín ò dé bí báyìí eh, reason tó ń ṣe gbà yín sí ibẹ̀ ni pé ibi tí kámẹ́rà ò bá dé security máa lójú tó máa dé bẹ́ẹ̀ ó ti yé sí lọ́ọ́ ìgbà sí ìgbà yín nìyẹn. ẹ rí wí ó dà bẹ́ẹ̀ nítorí gbogbo àwọn tí wọ́n fẹ́ jáde náà káwá ló fẹ́ kó lọ ṣe nǹkan ta á sọ gbogbo àtàwọn fẹ́ lọ ṣe nǹkan àmáyé kan ṣe náà ni. ọkọ jerry so kí ni. pẹ̀lú gbogbo nǹkan tí mo gádà lórí hard drive cctv wọn èèyàn tó ṣiṣẹ́ yìí ó mọ̀ ó mọ̀ pa ó mọ̀ pa club yìí ó mọ̀ wípé kámẹ́rà ò débí ó dẹ̀ mọ bọ́ ṣe position gbogbo kámẹ́rà tó wà nínú area yìí tó wà ní area yìí tó wà ní club yẹn gan gbogbo ẹ̀ ló mọ̀ ọ̀ọ́ kó jẹ́ pé èèyàn yẹn ti ń dúró dè tẹ́lẹ̀ because jẹ́rí gbogbo àwọn èèyàn tó ń jáde tó ń wọlé àwọn kan lọ sí toilet àwọn tó lọ smoke tó padà wọlé and all of that ìgbà tí gẹ́yìn jáde kò sẹ́nibọ̀dì tó tẹ̀lé. Eh, officer Jaiye ah, mo rò pé yẹn really possible eh, èèyàn lè wá sí club area tí ó mọ̀ somewhere like this ọkọ̀ máa dé máa bọ̀ ńbẹ̀ fún wa láti wá báyàn ó dàbí pé wọ́n tán ọjọ́ yẹn wá sí bíbá yìí so wọ́n tán láti wá rí bẹ̀rẹ̀ baba i'm telling you something tẹ́ ẹ bá mọ̀ nípa iṣẹ́ yìí ẹ farapẹ́ nínú iṣẹ́ yìí just keep quiet ṣe nígbà míì kan ra ọtí fún yín kan ṣe fàájì fún yín kan tó ṣiṣẹ́ ẹbí wọn yẹn ó máa ń kọ́ mọ̀mọ́ yàrá báyìí lára. èmi ò mú ti bẹ̀rẹ̀ nǹkan ní máa ṣe kí n lọ ìjọ kejì mọ́ ọmọ wọn fún mi ọmọ wọn ràn mí lọ́wọ́ ni kì í ṣe pé fún mi ọmọ wọn ràn mí lọ́wọ́ ni mo dé máa ń kíkọ́ ẹ̀ bribe o àná ẹ̀rọ mi lọ́wọ́ wọn fi fi mi wọ́n fún mi mo rí ẹ̀ máa mọ́jọ́ kejì. ana sí ó dà pé ọmọ ọmọ tó wà nílẹ̀ ọmọ èèyàn ńlá ni. Eh, ana all ready to go to any length ah. láti mọ ẹni tó gba ọmọdé yìí. Ah, mi ò lè lẹ́ni bọ́dà suspect mi ṣe wà yìí ẹni suspect mi. Ah, ẹ dà pọ̀ mi lè jẹ́ mi. bàbá èmi sọ fún yín wákàtí pé ẹ̀ mọ́ pàṣẹ. èmi. yes géèdè ni bẹ́ẹ̀ bá mọ̀ pa ẹ̀ bàbá wọn ò ní wúyàn láti inú club yẹn kọ́ dẹ̀ mú dé bíbáyìí à security tó wà bíbáyìí kéde máa mọ̀ kàn ṣe. ó ń gbìyànjú ẹ gbìyànjú tó òṣìṣẹ́ ah, ṣe. aládé báyìí you are very stupid. ẹ sà o ní yóò da o ní ti dàrú o bọ́ sà o ní expect yín ni but now take my action on you ah. you are baba hmm? you are a suspect and you are under arrest look ma gba ẹ ti yín ẹ já wèrè ni. ẹ ọfisà Jaiye just call me the ambulance and arrest this man for me ẹ mọ ara rẹ sì mi mọ kò sí nǹkan tó. baba mo respect yín tó. mo gbà mo gbà ẹ dákẹ́ ni mo respect yín tó. Ah, lẹ́yìn lè lẹ́yìn lè máa máa ṣe nǹkan tó ẹ̀fẹ̀ fún yín. Ah, keep quiet now don't say anything again ẹ má sọ ọkọ mọ́. mo gbọ́ sà. hello. kọ́lé ṣé ti wà pẹ̀lú àwọn oní ambulance ẹ̀ ah. ok ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àti ndóde yes eh, yes ẹ eh, club yẹn ẹ wà bẹ́ẹ̀ à ń dóde yìí wọ́n ti wà lọ́nà wọ́n ti wà lọ́nà. Yeah, but yeah, like I could. She got you out of the belly. So if you pack up, that was to me. That would be the evidence. Bàtà ẹni ẹ, bàtà ẹni ẹ, okay, yes. Bàtà ẹni náà bàbá wọn bá ti wá gbé òkú ìsìn ẹ̀yìn máa bá dé station wa ó yẹ níṣó àtúmọ̀ ayé déédéé máa gbégbá àti fún mi níkẹ́ níṣó wájú. ẹ má jẹ́ tẹ̀lé yẹn dàpọ̀ sánú mi. Ah. bàbá ẹni ṣó dà wọ́n hà ah. ó ti bàtọ́ bá ọ̀rọ̀ fáńdù yìí. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ jọ Ah. ọmọ jẹ́ ọ̀bọ̀ fẹ̀yẹ́ mi mọ́ báyìí ọ̀dọ̀ DPO ni mo ti ń bọ̀ DPO jẹ́ kó máa yé mi wípé a ní láti stop investigation girl tó sì tí wọ́n rape tán dẹ̀ pa sí club yẹn hmm. ó dàbí nítorí àwọn ọmọ tó wà involved nínú kéèsì yẹn wọn fẹ́ ká pariwo kéèsì yẹn so that àwọn press ò ní lè gbé káwọn náà tún pariwo ẹ̀ so wọ́n á fẹ́ die down kéèsì yẹn wọ́n fẹ́ ká. ọ̀gá tí ipò mi náà ti ṣàlàyé everything fún mi olóhùn ah, fẹ́ ká jáwọ́ à ń gbọ́kọ̀ wípé ọ̀gá tí pàṣẹ nìyẹn so àwọn ní choice than to just let it just go like that so a máa gbàgbé ẹ̀ náà ní àbíkí láti fèsì sí. <laughs> èmi ò rò pé yẹn nìkan ni owó wọnú kéèsì ah, wọ́n ní nǹkan tó bá ṣe tì ilẹ̀ ló máa gbé. owó ṣé wọ́n lè wọnú kéèsì ẹ̀ ah. eh, because um, tàbá ní pé ọmọ tí wọ́n pa yẹn gbogbo fúnra rẹ̀ mm. ọmọ èèyàn ńlá ni àwọn suspect arrest náà mm. ọmọ èèyàn ńlá ni so definitely ìmábìlì ìgbéwé ọwọ́ ti kanwọ́ irin kan ni lókè mm. irin yẹn wà ríbi tẹ̀kúnra wọn so kọ́ pé the next thing ni pé káwọn bẹ̀rẹ̀ kéésì ẹ̀ káwọn bójú kó bẹ́ẹ̀ káwọn bójú wọ́n tẹ̀ wọ́n tẹ̀ bẹ́ẹ̀ kọ́ fí òde àwọn láàrin ìgbà àti ẹ̀ fẹ́ kí a continue kankan mo fẹ́ ká continue investigation tí à ń ṣe lọ no no no not for anything but kókó wà láàrin èmi àti ẹ̀ ká lè mọ tí iṣẹ́ yẹn ti wá gangan. I'm not interested. I'm not interested. Ah! Kí wọ́n lọ gbaṣẹ́ lọ́rùn mi tàbí kọ́ ga tiẹ̀ wá bínú kó dìbòtì mi kọ́ slash salary mi i'm not interested o. wọ́n fún wa ní direct order. àdẹ̀gbọ́n ìdí ẹsẹ̀. olú olú olú nǹkan tí mo ń sọ fún yín mi sọ bóyá pé a fẹ́ mọ ibi tíṣẹ́ ti wá ká wá la lọ bá DP abẹ́ anybody no nǹkan tí mo kàn mí ni pé just to do our own findings to the end ká má ṣiṣẹ́ wa dábọ̀ káwa dẹ̀ pẹ́ akọ̀ wà láàrin mi àti ẹni bókè ń bá ẹni ṣẹlẹ̀ tiwa. Hmm. I'm not interested. touch you small amaka says no no no ṣe yan o. Ah. ẹ wo délé ó bá ayé àwọn akájẹ. Ah, mo lè torí ẹ̀ tààbù kí lẹ́ẹ̀ fa ogbòṣì yìí ná ṣé nítorí mo ti ṣọmọdún bíbá ẹ wá ní pípọ́ àmàgbàdì mi ṣé wàá òkè ṣáà. sunkún mi báyìí kí ló ń parẹ́kún ṣé o jẹ́ ọmọ àná ni àbí ó jẹ́ tuntun sí ẹ wo bí báyìí wo wo màá fọ ẹsẹ̀ dànù mo fẹ́ jókòó sí báyìí kí àwọn ọmọ mi bá yẹn mi báyìí àti dáàdì kò lè fẹjọ́ mi sùn wọn àbí òun ronú pé o lè fọlọ́pàá mọ́ mi mọ́mí ẹ̀ ń gbé nọ́mbà fifty four alákìjà street àbúrò ẹ̀ ó wà ní sẹ́sítírì ó máa tó ṣe wáyé kí àbúrò ẹ kékeré tó ń pọ́n lé tó ń ti torí tiẹ̀ ṣiṣẹ́ tó jọ ẹ gan gidi ó wà ní jss three ní comprehensive high school tó bá rò pé o lè fọlọ́pàá gbé mi àwọn pàdé mi wọ́n máa pa gbogbo fámìlì ẹ̀ dànù wọ́n máa gbé obituary wọn ní second day ìwọ fúnra rẹ mo wá nípa ẹ máa fi ẹlẹ́sà yìí kó máa jẹyà kó lè mọ̀ pé ìwọ ló ṣe kó pa àwọn fámìlì ẹ̀ tó bá lákàrà ẹ kó wọlé lọ́kọ́ lọ ṣùgbọ́n tó bá lákàrà ẹ o lè jókòó síbi báyìí o mọ̀ mi ṣá. Hey guys, ṣé ibi tí mo ti guys know mo lọ teaching. Tí bá àwọn ọmọ tó máa ń wá sí class, wow! ọmọ yẹn fine ó dàbí pé kéèyàn gbé Juliet Ibrahim ẹ mọ̀ pẹ̀lú gbogbo curve ẹ̀ yẹn ẹ tó bá tún sọ French àwọn ọmọ yẹn tó bá wọ class bá máa wọ̀ pé wow àwọn ọmọ lélẹ̀ wọ́n mi mọ́ ó nìkan mo pè kan lọ́jọ́ yẹn mo pè pé ó wá mo ti mílíọ̀nù gs one ló wà ó ní fifteen mo ní ọ oh, ókè ṣé bó ṣe rí lélẹ̀ mo gbà fọlọ́n bẹ́ẹ̀ ni. ṣeré irú àwọn ọmọ tí olóòbá pàdé yẹn I can see this is your first experience. ṣorí irú wọn yẹn àgbà ẹ̀kọ́ ló máa ń pe irú wọn pé wọ́n wá kọ́ níléèwé because wọ́n ti dàgbà ju class lọ so àgbà ẹ̀kọ́ làwọn yẹn máa wá ń ṣe ní school so kò yẹ kó jọ ẹ lójú it happens you understand yẹn dẹ̀ ní kó máa achieve nǹkan tó fẹ́ achieve. Um, ṣorí <laughs> irú nǹkan bẹ́ẹ̀ òun ló lè jọ lójú because uh, being um, his first experience hmm. tí ò dẹ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ tí ò dẹ̀ eh, lérò ló mọ̀ nípa kéèyàn wà kéèyàn kàwé eh, exposure òun lò lò lò so ó máa fi jọ lójú during my experience níbi tí mo ti lọ serve hmm. hmm, ó bad gan. ó terrible. It was, it was, it was so bad mm. as a lawyer. Yeah. Imagine. Ni iye ẹ̀ta wa ẹ̀ this century imagine cause ṣe máa circumcise àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tuntun ẹ́ níbi tá a bá dé ní country like seriously mo ní láti wọlé síbi tó ti ń ṣe kinní yẹn lọ́jọ́ kan I was so shocked. wọ́n lè gbé abẹ wọn gbélé. àwọn àwọn ọmọ tuntun àwọn ọmọ tuntun tó bá rí bí ẹ̀jẹ̀ yẹn ṣe ń ṣàn. So what did you now do? I have to call their um, community leader to order. Nǹkan is against the law of our country. Ọmọ sùn wọn ni bẹ́ẹ̀. I couldn't do that. Why? Nǹkan tó ń jẹ́ kó yé mi wípé What's the meaning of that? I don't know. Ibẹ̀ yẹn góńgó ló yẹ As a lawyer, a professional lawyer to the core, you're a professional. You understand? Nǹkan tó ń ṣe yẹn ó child abuse ló ń pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré ọmọ òkókó àánú náà. bójú wọn ò tiẹ̀ wo pains táwọn ọmọ yẹn go through. Uh, you see one thing I see about this country is um, let me say Africa as a whole we are lacking behind àwọn kankan wà tó yẹ pé kò yẹ ká máa ṣe mọ́ tá a ṣe ń ṣe which is wrong àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó bá ń ṣe pé wọ́n kàwá nkala emu ọmọ koko ẹdẹ gbé what do they call it blade or abẹ abẹ abẹ what is abẹ like uh, blade my goodness wọ́n gbé abẹ lé ọmọ kékeré wọ́n gbélé létí wọ́n gbélé lẹ́kẹ̀ẹ́ wọ́n dẹ̀ fà àwọn ènìyàn ọlọ́run nìyẹn mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ because wọ́n ń try láti kọ́ ọlọ́run ní nǹkan tó máa ṣe. níbi tàbádé yìí ọmọ tuntun kó wá jẹ irú èmi No call you. làbẹ́ yẹn fún tí mo dàgbà I will definitely sue my parents. Asma, you you have nothing to do my brother wàá gbà fọlọ́run mi. I'm telling you ẹ dúró náà um, guy ṣé ẹ notice pé àtìgbà tá a ti ń sọ̀rọ̀ tí gbogbo à ń sọ experience wà látàárọ̀ bọ́bọ́ yóò sọ anything ṣá and i'm very sure pé fóònù tó ń tẹ̀ yẹn obìnrin ló ń bá sọ̀rọ̀. obìnrin kọ́ ló ń bá sọ̀rọ̀ kó o tó lè bóbìnrin sọ̀rọ̀ ó ń ṣe business ni àti ju gbogbo ọ̀rọ̀ obìnrin lọ náà ah, ilé lọ́ọ̀yà ìwọ accountant ah, obìnrin kọ́. Ah, mo fẹ́ bet pẹ̀lú mi àmì kóredé wàá rí pọ́nmọ kọ́ ni kò ń ṣọmọ àlè ọ̀rẹ́ mi aṣoríire jàre àtàrò ò dá sí nǹkan tá à ń sọ kí ló ṣẹlẹ̀ ta ló ń bá sọ̀rọ̀ lórí fún. Hmm, obìnrin mo ń bá sọ̀rọ̀ débò no no no ẹ máa kò ṣe nǹkan tẹ́ ń ro ọmọ tí mo fẹ́ fẹ́ lélẹ̀ mo ṣe meet online Jennifer ni ọmọ tí mo like fẹ́ fi ṣèyàwó mi ọmọ tó ń dá mi lọ́rùn. jẹ́ni jẹ́ni jẹ́ni bèbí this guy is a bad guy I told you. ó kàn jẹ́ wípé ayé Jennifer ti bàjẹ́ o tó bá fi lè kó sírú ọwọ́ wọn bẹ́ẹ̀ ni you are you are an unfortunate woman being láti handle obìnrin ìwọ máa bí kò mú obìnrin kó lù wọ́n bí kò pa wọ́n kó máa lù wọ́n bí aṣọ òfì bó ṣe máa ń ṣe obìnrin nìyẹn the law. òun tó ń sọ̀rọ̀ èmi àti ẹ̀ mọ ẹni tí Kórédé jẹ eh? tí Kórédé tó ń wò yìí ẹ̀kan tí mo kọ sọ pé kò ń ṣe obìnrin ni mo kọ push ẹ̀ forward ni mo mọ̀ pé obìnrin ló ń bá sọ̀rọ̀ nǹkan tó wà lọ́kàn mi ni wípé ẹ girl tó ń bá sọ̀rọ̀ yẹn mo kọ pé ah again ti wa so unfortunate you understand ní irun wọn yẹn ayé ìfẹ́ wa bàjẹ́ ni sí kóde tó ń wo yìí tóbi bá kí kóde ńlé àwa wálé bílílì ló wá kí o agreement láàrin àwọn méjèèjì ni tó bá délé kóde kóde máa entertain ẹ̀ á fún nìkan tó bá fẹ́ kóde máa wá mú ọmọ yẹn á nà bí kó kú ó máa wá rèpọ ọmọ yẹn òun mọ̀ tó bá rèpọ ọmọ yẹn tán á wá fún ní owó pé hmm, kò fi dákẹ́. jẹ́ kí n sọ fún ẹ ṣorí tó bá ń wá domestic violence òun ló jókòó ẹ̀ bàbá mọ́dá fọ́kín ni ó máa ń lu obìnrin bígbà tó jẹ́ wípé mi ì rírọ́ ẹ̀ I don't understand mi ò mọ nǹkan tó máa ń derive nínú kinní yẹn. Ah. no no no tell me it's not true. no no it's true it's true ìbúwájú ẹ̀ láti sọ yìí. wá so the little time tí èmi àti ẹ fi depart this is what you have become. Mm. no no absolutely wrong. yes no you know me as a lawyer so o ò tiẹ̀ ní woman feeling at all woman abuse you so tí n bá sọ fún ẹ pé ẹ lọ dáràn ẹ lọ ṣe àṣemáṣe i was just joking mo ń ṣeré tèmi nìyà ó o ti bá débi pé kó máa máa treat àwọn obìnrin ṣé o mọ nǹkan tó ń pè ní domestic violence this is what you are practicing no i'm against that because it's against the law of the country. ma competition pa ẹ́ ó máa lọ ṣẹ̀wọ̀n. ganit ganitawin. Ganit ganit ganitawin. People even wouldn't listen. Ever fi pa me pictures ẹ̀ tí mo wò online sí mi mo wish kò wà lẹ́gbẹ̀ẹ́ mi ìyẹn <sighs> are you serious ah, No, my wallet. ní ṣé kò dọ́là mo ọ̀la àwọn parents mo ní so I'm máa ní much time fọ́ra wa I seriously can't wait to see you meanwhile um, ó nìkan tí mo fẹ́ kó sáré bá mi ṣe ń sìn ó ní owó kan tí mo fẹ́ gbà lọ́wọ́ àwọn parents mi wọn ò dẹ̀ fẹ́ fún mi mo wá rò pé ó ní help tó lè ṣe fún mi láti gba owó yẹn yà no no no no ọkọ tó lè kọ hmm, mo fẹ́ kí kó send text message sí mi pé kí n fún ẹ ní five hundred thousand naira pé tí mo bá fún ẹ nǹkan tó máa fojú mi rí ẹni mo nílé sọ ó mọ pé. I mean, ni only child àwọn parents mi wọn the fellow's fẹ́ understand so tó you text message yẹn i'm sure they will do anything to pay that money definitely i'll give you a percentage you know just send now so i can get the money before you come tomorrow Oh, you're the best in the world yeah thanks man i'll be expecting the thing. Hum. meu 미와 tá assim. ah, né? é que 좀 쉬다 왔어요. 아, 오케이. Jennifer, Hi. what's up, man? Fine. Come é That was your trip, man. She go out for lots of não Ó okay. Yeah, you're looking so beautiful. But Ó dàbí àwọn normal girls máa ń meet online tó máa fi filter gbogbo witness on ẹ̀rí. Okay, good. So happy to have you here. Yeah. Yeah. Thank you. Mo mọ̀ I've been expecting your coming and mo ti lo àwọn jẹ̀dí àwọn my manpower just to show you the kind of man I am. Wow. Ah, anyway, let me go ready láti lọ You know. Yeah, you're reading my mind. About, mm, about telling you, pay. Come what's your money. You have the house to yourself, everything you want, I have it. Just take whatever you want. I will fire you. Okay. Mm, what? What? When I was girl, I don't say any kind of food you want, you know. You find girl like you deserve something good. Okay, yeah. um, ó máa bá I was getting so máa sọ pé tí mo fẹ́, but what will bá mi get more now because I like it. Your, your wish is my commandment. More mm, to about it today. Okay. Just I'll be right back. All right. Okay. Yeah. Wow. <sighs> Why you a bad man? sorry báwo ni ṣé wàá ókè. báwo pa ma kí lẹ fẹ́ ma. a ní soft drink àtẹ̀lé oríṣiríṣi wọn oúnjẹ náà lè tún wà èwo lẹ fẹ́ ń bẹ̀ wá. Hmm, actually mo ti ní kí òun kó bá mi get malt so ó ti lọ get wa so ìwọ wa lọ mo like sẹ̀mó wa bá mi prepare mo and. Ah. Ah! kí ló tó wọ́n mi bẹ́ẹ̀ yẹn. àǹtí mo ń wo ibi tí yàrá jẹ lára yín ni ẹ ẹ wo Akọ́ṣẹ́jayé ní tẹ́wá bá ah, a ní má ṣe mí o tó bá máa fi jẹ yín tán ẹmọ ikán tó bá ní ikán jẹyàn ah, bóyá máa jẹ yín nìyẹn ẹmọ láyàn kí ni tẹ̀sán lè fi mí ẹ ẹmọ táyà ah, àwọn lè máa jẹ yín wọ́n máa jẹ yín tó pieces ẹ tẹ gbẹ ẹ tẹ dàbí gold by the time tó bá máa jẹ yín tó ẹ rí ẹ̀kẹ́ yín tó papọ̀ tó papọ̀ wípé ṣé ìyàjẹ ẹ ẹ tẹ fa ìyàkọ́ ló ń jẹ yín ẹ ṣe rí ni ẹ̀kẹ́yìn tó papọ̀ yẹn tó bá máa bẹ̀rẹ̀ sí ní dàbí simple gbogbo fáìjẹ yín bẹ́ẹ̀ kẹ́yìn ṣe máa tó rí ó máa tóbi pé kọ́ dọ́bù èèyàn ẹ mọ mi mo máa ṣe júwe bí kọ́ kọ́ mọ̀yàn bí àmọ̀ bọ́yìí máa mọ ọ máa mọ ẹ̀kẹ́yìn ẹ̀ ọ máa mú wọn kà báyìí ẹ mọ̀ kan òkú nínú fi ń gbé títà ẹ jẹ́ bá yín gbé sẹ̀mú yẹn wa tí yín gbé sẹ̀mú wa ẹ ráyè ẹ lè fi jẹun ṣe rí aṣọ tẹ ṣe wọ̀nyí ṣe mọ ẹsẹ àwàṣà ah, aṣọ mi délé wọ̀nyí ah, àti àánú yìí ṣe mí ah, àánú yìí ṣe mí tọ́ba báyìí máa ṣe yí. òkè ṣòkòtò lẹ́wọ̀ ẹ̀jẹ̀ bá yín gbèsè mi wá kí sáré bá yín ṣe láàsì kó lè fa kí sáré kérò ṣe ni o ẹ ti jẹ́ ìyá jù wọ́n bá tọ́ta ọ̀tá yín kó lójú pẹ̀yìn wọ́n gbà tí yín jẹ́ wọ́n ṣe yín báṣubàṣu. ẹ ṣe irin gidi wọn ẹ̀gbọ́n ló máa ok ma mo bọ̀ ma ẹ kú jọ pọ̀. Ah, ah, eléyìí ah, mo mọ tí wàá ṣe pé bóyá ó ti nìkan pọ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ yẹn kò lè ní gòtì láti máa bá mi sọ ọlọ́run òṣì tó ń sọ yẹn irú eléyìí eh, aṣọ olè mi wọ̀ Okay. I'll, I do, I'll have me. Elbẹ́rẹ́. Láti ẹ̀kọ́. Mo sì ní kí ọmọ ogún mú mọ́ sí wa kí ló ń ṣẹlẹ̀ náà. Ṣé kí ló wà láàrin wa tọmọ yẹn? Gbàgbé ọmọ yẹn bó ṣe máa ń ṣe ni ó máa ń lẹ́ẹ̀kan máa bá ṣé kò sì sọ ọ̀rọ̀ tí ó dà sí ẹ ṣá. Owó máa ń sọ̀rọ̀ yamayama ni. Ṣé ló máa ń rìn ẹlẹ́lẹ́yàbọ̀ ọkọ̀? Happy victory! Happy Brazilian or Peruvian bẹ́ẹ̀ ṣe máa ṣe iṣẹ́ òní. Good is shift back as I said. Oh, okay. Yeah, she did it out of why you know. Oh, okay. tí àwọn ọmọ yẹn máa ṣe graduation sa wọ́n rape kan nínú àwọn student yẹn so lẹ́yìn ìgbà yẹn ó làgbogbo alamọ̀ pé gíga yẹn padà kú. so nígbà yẹn a try investigation wọn láti get the main criminal tó ṣe iṣẹ́ yẹn but till date i still get it and something now happened again girl yìí wá sí station one sin ó wá report case kan fún mi ó ní ẹ̀kan yẹn invite òun sínú ilé yìí ìgbà tó máa dé dínú ilé yìí to our own surprise ló di pé ẹni yẹn sí ní ya gbogbo aṣọ ààrẹ the next thing dẹ́ni ẹ ṣe fún ni pé orí ibẹ̀ who is the person tá a lé ní náà ló bá ní Kórèdé ọmọ yìí mo mọ tèmi Kórèdé ó dà pé ẹ eré ìpìlẹ̀ Kórèdé Kórèdé mo ti sà. Tell me about it. It's Dexter. It's Dexter. My girlfriend, me. She was here yesterday. We had fun. I gave her twenty thousand when she was going home. Twenty thousand. Yes. Are you okay? Ó <laughs> oh, rape mi You were you, you had nice oh, time. Ó rape mi lánàá. Ọmọ yìí rape mi lánàá. <laughs> Eh, eh, eh, Korede, nǹkan tí wọ́n bá ń twenty thousand òfun twenty thousand yẹn kọ́ là ń bí ẹ ṣé gẹ́ọ̀ yìí ń gbà tó wá sọ́dọ̀ ẹ lánàá ṣé o rape àbó Do I look like a rapist to you? Wo gẹ́ yìí, kò ń ṣe bébì náà ó ṣáni ó lè má rape ẹ̀ kó dẹ̀ san pé ó rape òun hey she's a big girl. dájú ẹ mọ kílàsì àwọn ọmọ tó máa ń wà pẹ̀lú mi náà wọ́n ò lẹ́rìí. mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ẹ jẹ́ kí n fi wọ̀nyí kẹ̀kẹ́ fún yín. nǹkan tó send sí mi few days ago nìyẹn. òun. yes. ah officer màá iná ẹ̀ka. ọ̀gbẹ́ni Kórèdé lọ sẹ́ndì five hundred thousand sí mi ní ìsìn ní kíákíá nítorí tí o bá sẹ́ndì ní kíákíá màá ṣiṣẹ́ gèmí wá fún ẹ wọ́n ló sẹ́ndì sí. irọ́ kan kò rí bẹ́ẹ̀ o èmi kò rí orúkọ mi. taro ni náà ok ọ́físà um, um, Ajayi ẹ bá mi dá nọ́mbà yìí nọ́mbà tó wà lórí mi. Ah. serious. Ah. Третій уровень. Це версія, No, no, Any sùúrù Ebo, wo kò rí bẹ́ẹ̀ o ó ní kí n bóun kọ́ ó ní kí n compose later ipe kì í ṣẹ̀dẹ̀ sórí fóònù òun ipò òun fẹ́ gba five hundred thousand lọ́wọ́ parent òun ni dẹ̀ ní o máa fún mi ní ṣẹ́ẹ̀tì mi mi dẹ̀ ní kó máa wọrí mo dẹ̀ kọ́ post dẹ̀ mo dẹ̀ send ẹ̀ o dẹ̀ invite mi lánàá pé kí n wá o mo ṣe wá lánàá. madam Jennifer. sir. nígbà tí wọ́n station wa ìjẹ́ ẹ̀ mention nǹkan báyìí fún no mo rí pé kò ní iye o necessary ni ìgbésẹ̀ ní tuntun. ẹ fún mi ní fóònù dadi ẹ má bẹ̀rẹ̀. no. ẹ kúrò dé. ṣiṣẹ́ níbi iṣẹ́. no no no ẹ má bínú sàúdà o. ìbúrò ti pàdé irú àwọn ọmọ báyìí. Ah, I met her social media. You ni mo gbọ́dọ̀ fi ṣe social media Wow, show them where ẹgbẹ́ social media I'm mo ti pàdé yẹ o màmá ọmọ tó wà social media ni o wà àwọn to gidi tó wà láti ilé gidi tó lè date gidi tó jẹ ní láti fún ah, I've learned my lesson. you have to. Jókòó. Ike ṣe jókòó. Owó kórede. Nǹkan tó máa ń ṣe yẹn ó ti dóyún o. Kí ló máa ń ṣe? Kwẹ́sọ̀n tẹ̀ wo ló ń bi mí náà? Báwo ni wọ́n bọ̀bọ́ ìṣe máa sọ̀rọ̀ bí ìwèrè náà? Lọ ṣe kí ní dànù àbí kì í ṣe kí ni ah, ah. dúró náà wọ bọ̀bọ̀ ó dájú kan o. tó tó dàpọ̀ kó jáde síta ah. o oyún ìgbà ta lẹ́yọ lóyún. wo má lọ rò pé bí irú èyí tó máa ṣe o tó bá lọ gbé wà lálẹ́ èmi kan wà lè fún ẹ o. ọmọ sọ fún mi. máa yọ owó mi rí mi ìdẹ̀fẹ́ kan yọ owó mi ah, kó tó ṣẹlẹ̀ gbọ́gbọ́ mi yẹn o. gani jọ̀wọ́ bá mi ṣí gate. síbẹ̀ síbẹ̀ ọmọ mi sùn mi sùn mi sùn mo lọ bẹ̀rù lọ àti pé kí ló ṣe é lójú. jẹ́ kí n máa lọ bá mi ṣí gate. síbẹ̀ ṣí gate kí ló ṣẹlẹ̀ náà bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ò ní tóbi títí títí káfọ̀ bẹ́ẹ̀ bù ẹnu báyìí la máa fi sọ ṣàlàyé fún mi ṣe bí màtí la wà ń bí báyìí. Kòrédédé. kí ló ṣe Kòrédé. Kòrédé rẹ bú mi. ṣé o ti sọ fún madam ah. àtọ̀gá. ó ní tí mo bá sọ fún madam òun pa mí dànù ó yọ ọmọ jáde ó fi tírẹ́tì mi. ó yọ ọmọ jáde ẹ jẹ́ ká lọ rìpọ́tù station gbà yẹn. Ah, ó jẹ́ kí n mọ̀ pé court lòun nígbà tó bá fi lè arrest òun pẹ́rẹ́ èmi àtọ̀wọ́ mo máa ní kò tó kọ́ lọ pa wá dànù ní tẹ̀ ní bàbá mọ́ bẹ́ẹ̀ tìyá mi àtàbúrò mi nìkan náà ni ìdè fẹ́ wà lẹ́jẹ̀ kí bàbá tèmi lọ kó má lọ pọ̀ ẹbí mi dànù àtẹ̀mí náà jẹ́ kí màá lọ bá mi ṣí géètì. dájúdájú àwọn obìnrin tó ń wọnú ilé tó máa ń rìnrìn wọlé tó máa ń ké jáde yẹn so ó ń fipá bá àwọn ọmọ yẹn sùn ni o ah! àjẹpẹ́ mo burúkú gbà lọ́mọ yìí mo burúkú lọ́mọ yìí o. Ah nǹkan tèmi máa sọ fún ẹ ní pé tó bá ní o fẹ́ kúrò nínú ilé yìí kó ní dé máa wòye pé ó ní nǹkan kan tó fẹ́ ṣe fún un ó máa wá ẹ kiri ni bọ̀ tó bá wà nínú ilé yìí á wò pé kò sí ibi tó fẹ́ lọ ti wà nínú ara. pè mí ni akówó fún mi pé kí n bá wọn lọ ra aṣọ wọn pe aṣọ obìnrin kí ló fẹ́ fi aṣọ obìnrin ṣe tí bá àdìbò akọ̀sáré gbà lọ́wọ́ mi asáré wọlé táwọn obìnrin yẹn bá ń lọ báyìí má rí pé aṣọ yẹn ni wọ́n wọ̀ pé ah, aṣọ tó ń wọ̀ àkọ́bó ló wà kò ní bá mi sọ anything má wò pé ah, kí ló ṣẹlẹ̀ ọjọ́ kan aṣọ ẹnì kan wọ̀ lọ má wò pé kò rí dé ọjọ́ kan àti ẹ̀wọ́ aṣọ àárí aṣọ jalabi àti mo fi ń kírun tẹ́ra fún mi òun ni mo fún gẹ́yẹ̀ tó wọ̀ lọ ah, mo á ṣàwọ ọjọ́ kan mo wà gbogbo nínú ilé mo wá rí pé aṣọ tó wà lólé kò ní òǹkà sà wọ́n ti yá tó ti já gbogbo aṣọ yẹn pé ah Kórédé já aṣọ ọ̀rọ̀ títí ọmọ òun tó pè mí tó ṣàlàyé sítórí ara ẹ̀ fún mi mo á rò pé ah so gbogbo àwọn ọmọ tó ń wọnú ilé ó máa ń rèpù wọn ni ó máa ya aṣọ wọn tó wá fún wọn lówó wọn má lè sọ. gbogbo eléyìí ìṣẹ̀lẹ̀ mí ni mi mọ̀ ó ti tó wà ní ojú ìṣẹ̀lẹ̀. ó ti pẹ́ sà. bí àwọn ọmọ mélòó. wọ́n tóbi twenty sà. twenty girls lè wá bò mọ́lẹ̀ ganiu ìwọ kó wá bò mọ́lẹ̀ ah ṣe ẹjọ́ rèpù wọn ni. ẹ̀sà nǹkan méjì ni sà ó lu ìbọn àti pé owó oṣù mi. ìbọn irúbọn o ṣọ́ọ̀tù bọ̀rọ̀ àbí àbí píṣù. píṣù ni sàn. ìbọn mi nìyẹn wò ó sórí tọrọ píṣù yẹn má sọ fẹ́ni bọ́dí o má sọ fún màmá ẹ o tó bá dọ̀rọ̀ ọlọ́pàá má ẹ bá sọ pé bọ̀n o ó gbọ́ mi bẹ́ẹ̀ ẹ̀yàtọ̀ sí yẹn ìwọ wa ń bò mọ́lẹ̀ láti jọ yìí ha kí ló ṣe kí ló rò kí mo gbà ẹ fún àánú wàá wàá jẹ lára ẹ wàá jẹ mbẹ fifty percent salary ẹ lóṣù yìí ò ní rí gbà. torí iṣẹ́ tí mo ní kó wá ṣe ń bí mi kò la ojú ẹ̀ sílẹ̀ àtinúdé àti ta gbogbo compound kò secure everything ètò bá ti kà ẹ́ láyà kó sọ fún mi. all people threatening èèyàn kí ló ń mu ọmọ orun tàá. ẹ̀ẹ́ sọ̀rọ̀ ẹ̀. tó sunkún lọ tó ní pé kó èdè rèpò tí ẹ̀ ń kúrò oríṣiríṣi fún wa ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o mo ti lọ find out o mo bá investigating police officer yẹn sọ̀rọ̀ mo bá security máa wà sọ̀rọ̀ mo bá àwọn rẹ́gẹ́sì kan mo ní kàn fún mi report ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o ó dàbí pé kórè dé wọ́n ń rí ìbáwọn gẹ́rẹ́sì kiri ni. kábíyèsí níbí náà dẹ̀ ni o máa ń gbọ́n wá bí. kàbíyèsí tá a bá ti jáde. yes security man yẹn sọ fún mi wípé owó àtowó ta fún o àtowó wa tó jí o àti pé owó tó máa owó ló máa fi ra gbogbo àwọn situations yẹn àdẹ̀bò ó fọlọ́pàá yẹn gan lówó náà gbogbo wọn ló fún lówó i'm telling you <laughs> sórí ń bọ̀ ń bọ̀ ó ti dé o and láti wá nǹkan because mi ò mọ bá ṣe débi ni problem o bẹ̀tà láti wá nǹkan ṣe sí. báyìí wọ́n máa ń kọ́ máa rí àwọn obìnrin. ọ̀rọ̀ wọn yìí sú mi wá sú ó tójú sú mi gan ni o ṣé gbogbo gbogbo àwọn ọ̀wà tó dẹ̀ ń wù yìí náà bí ká sọ pé ṣùgbọ́n it's because he's so smart about it náà ni ló ṣe ń get away àwọn èèyàn ọmọ náà because ó so smart yẹ pé ta bá sọ̀rọ̀ kó lè dé fàràtà kò ní gbà wá gbọ́ and I know he took that from you. Ah, èmi ò rape náà. I know what I'm trying to say is that he's as smart as you are and eh, gbogbo àwọn ọpọlọ yìí ó mú látọ̀dọ̀ ẹ̀ ń kàn lò for evil deeds ni. because honestly tí báyìí pé sex ni problem mi yàfẹ́yàwó fún un ọmọ tó fẹ́ ọmọ tó fẹ́ lọ ṣe masters. àwọn masters student wọn bímọ tó ń níyàwó tó ń ṣiṣẹ́ àárẹ̀ ń tilé ni o àdèmọ̀ àwọn gbogbo tó bá wù wọ́n nìkan máa pèrè àwọn ṣe o torí wọn á campus student <coughs> campus student wọn lé o àwọn tó gbóná jùlọ wà ó tẹ́gbọ̀n ọ̀rọ̀ yìí àwọn ọmọ èèyàn ńlá ẹ̀wọ̀n ni o. kó má tiẹ̀ lọ di pé ó máa lọ rí ìpọ̀ ọmọ tó yẹ pé ọwọ́ wọn jọwọ́ tiwa lọ wọn á bá wa ṣẹjọ́ tó yẹ pé gbogbo nta àwọn tó ta ní tó ń jọ wá lójú ìyá nanana kò oh. ní tán lẹ̀ kó má kó bá wa. ó máa ṣe wọn. ọlọ́run máa ṣàánú kí lára fi ṣe báyìí. jẹ́ kí tèmi dàrú wá rí mi. àbúrò mi. ẹ̀ẹ́n tí wọ́n rẹ̀ ni wọ́n ah o mọ̀ wọ́n close gan. ẹ mọ mọ wọ́n ah, close tó yẹ. ọ oh, ẹ kò wá rí mi i find out ṣùgbọ́n látẹnu Dayọ̀ irú kẹ́ ẹ̀ wo ni orí ti láì ìgbà kan fẹ́ fún mi àjọ máa bára wọn lọ. mo wí báwo ni ọ̀rẹ́ ìwà àti Kóredé ṣe ṣe ṣe ń ṣe ń keep friendship yẹn. very well sir ah, ah, ẹ̀gbọ́n àtàbúrò àríbíyẹra wa sí. now a ní issue kan pẹ̀lú Kóredé a fi pé ó yẹ kó ti má rí. ọ̀nkú àǹtí mi Kóredé ìkéré ọmọ tó ṣẹ̀ ṣetán tó fẹ́ lọ ṣe masters ẹ̀. ìkọ̀ọ̀nù bákan ìkọ̀ọ̀nù bákan jẹ́. ṣé ti ẹ̀rọ rọ̀ Kóredé. Mm a ní láti tètè wá nǹkan ṣe sí bẹ́ẹ̀ ni kò ṣe pójú ń kọ́ wa kò ṣe pé bóyá ó ti dàgbà jù or something but ìranu ẹ ti pọ̀ jù understand àwọn orí. ló máa ń tẹ ọkọ ó wà promiscuous ni ṣùgbọ́n láì obìnrin kan máa bẹ́ẹ̀ kiri and yes promiscuous. Ah, ok ẹ ẹ má ẹ má worry pé kí n fojú sílẹ̀ yẹn kí lè mọ nǹkan tó fẹ́ èèyàn tó ń tẹ̀lé àti kó tó wá jọ ọmọ tó dáa láti mm. ilé ire ẹ má worry. ilé ire ìyẹn wà very important. ẹ má worry ẹ̀dá yẹn dá mi ẹ fi ṣẹ́yìn òòlù fúnfún pé kò jẹ dáadáa. máa jẹ́ kọjá bí tẹ́lẹ̀ lọ́wọ́ mi ti ọmọ wẹ̀ jù òun mọ̀ wẹ̀ jù òun ló àwọn pírẹ̀tẹ̀ ló pè mí jókòó wọ́n bá mi sọ àwọn ẹ̀rọ oríṣiríṣi àwọn ẹ̀dùn ọkàn wọn bí ni òun ò ṣe dùn láwọn ìwà tó ń wú káàkiri and wọ́n dẹ̀ ti feel pé èmi náà ni mo lè bẹ sọ̀rọ̀ tó máa gbọ́ and náà dẹ̀ mọ̀ pé òní níwájú òní lẹ́yìn èmi náà ni mo jó bí ẹ̀gbọ́n fún ẹ you know nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ ni pé whatever tí n bá bẹ sọ n fẹ́ kó gbà sí mi lẹ́nu. o ti understand mi. o máa understand mi kò lè take it easy o máa understand mi mo fẹ́ kọ̀rọ̀ yẹn kó yẹ dáadáa ni because tó bá gbọ́ pàtó dáadé ẹ̀ ń bá mi sọ̀rọ̀ yẹn no no no no no ìpinnu wọn really dùn so mo fẹ́ bẹ̀ ń pé nǹkan tí n bá bẹ sọ n pé kó gbọ́ àwọn pẹ̀lẹ́tẹ̀ wọn fẹ́ kó marry. Married? Mm-hmm. Ah, mo máa ṣe masters just three months away. We want time, mo rock time, mo ní time for marriage this time around. So, that that is the point. Ayé tó ń jẹ yẹn ó ti pọ̀ jù ó ti ń jẹ́jú kúrúté. Ó jẹ́ díẹ̀díẹ̀. Ṣé ló ń jẹ yẹn àbùjàbù tó pé ó dẹ̀ ń fún wọn lédò kò múnú wọn dùn. Wo jẹ́ nǹkan fún ẹ̀yìn àbúrò mi. Two different things ló fẹ́ ṣe. Ìgbéyàwó àti masters ẹ̀ kò dira wọn lọ́wọ́. And ó dẹ̀ mọ dádì ẹ̀ he can do and undo for you pé kán gbalé fún ẹ wọ́n lè ṣe fún ẹ wọ́n ra mọ́tò sí ẹ̀ ń dì wọ́n tún ṣe wẹ́ẹ̀dì fún wọn àti ìyàwó ẹ̀ tẹ́ máa fi wọ́ right. àti mi i'm just twenty five do you remember that. i'm just in town i don't i don't subscribe to that. kóre dé so wo nísìnyí kan ló fẹ́ràn mi létí yé jẹ́ gbogbo ètò ìsọ yẹn kò ń ṣe ti tèmi o nǹkan táwọn parent yẹn fẹ́ táǹtì mi fẹ́ tí dáàdi ẹ̀ fẹ́ òun la máa ṣe nǹkan tèmi náà dẹ̀ fẹ́ nìyẹn mi kò support wọn kí ló dé ọ̀nà eléyìí òmu tọ̀hún ó máa mú tí gbogbo àmú kí ló ṣẹlẹ̀ o kò láìka gbèrè ṣáá ọmọ ike ara ẹ̀dẹ̀ ṣì ni ẹ́ òun láti márì nǹkan tó fẹ́ ni òde láti márì náà ni. kí ló ń le ah, má bà mí sọ rárá má bà mí sọ ò pé o le kò lè le o eléyìí ò ní le o nǹkan tó máa ṣe fún mi nìyí pé ọmọ tó bá like tó mọ̀ pé yes o like eléyìí o lè bá gbé nínú ilé tó ní sí wàhálà tó ní sí dààmú ọmọ dáadáa tọ́bí nílé eré tó dẹ̀ gbẹ́kọ̀ọ́ tọkọ tó dẹ̀ tún gbẹ́kọ̀ọ́ ìwọ ṣàsọfẹ́ mi ẹ máa ṣe fáìndì sí tèmi náà a máa mọ family tó ti jáde a máa àwọn parents ẹ bọmọ tó máa fẹ́ ni tí kò ní dẹ́ láàmú tí kò ní fún ẹ ní problem má dé bá sọ̀rọ̀ má dé fáwọn parents ẹ ní feedback pé yes àti ọmọ tó dáa o ọ kẹ́mi fúnra mi kí n bọ́ síta kí n lọ bẹ báwọn obìnrin sọ̀rọ̀. ẹ wo àǹtí mi mi ò ẹ wo nǹkan tí mo sọ fún yín bọ very bad thing. kí nǹkan tí mo fẹ́ tí àǹtí mi fẹ́ tí dáàdi ẹ fẹ́ òun láti sọ yẹn òun dẹ̀ ló máa ṣe kò dẹ̀ sí tó máa change yẹn. kúrèdè <laughs> bí mo ṣe rí nìyẹn o. ṣòro ọ̀rẹ́ mi jẹ́ kí n gẹ́ question. ṣé ó ti tó tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí ó kọ̀ dédé dé ó sọ fún ọ̀fẹ́fẹ́ sọ̀rọ̀ fún mi náà. ọ kò kú toast mi ó kọ̀ dédé wálé mi ni ó dẹ̀ mú sísè ẹ̀dá ni ó lóun mi. ó lè gbà. Hmm? ṣó ti rún dáadáa ṣá. yes. because mi ò kò possible kọ́kùnrin kan walk up to you pé fẹ́fẹ́ kò dẹ̀ ni pé ìwọ náà máa accept wọn just like that. without toasting you see um, my girls mo see ibi bẹ ṣe ń sọ̀rọ̀ yẹn látara mo ṣe ń tẹ fóònù mi mo ń fi ọpọlọ bá nǹkan tẹ̀ ń calculate one plus one papọ̀ um, what is your name again? Nabake. Oh, very good. I'm going to ask you a simple two question now. Mo dẹ̀ fẹ́ kó dá mi lọ immediate mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kó parọ́ èsì ẹni tó fẹ́ fẹ́ ọ̀rẹ́ táwa ni ọ̀rẹ́ àwọn méjèèjì ni so àdẹ̀lì mọ́tì nǹkan tó bá dẹ̀ dá fún tí ò ní fún ní issue because tí issue bá dé bá ó ti dé bá wa you understand so mo fẹ́ kó jọ torí ọlọ́run question tí mo fẹ́ bí ẹ dá mi perfectly ṣé o nífẹ̀ẹ́ Kòrédé ni hmm. tọkàntọkàn láti inú ẹ like unconditional love ṣé nǹkan tó ní sí nìyẹn then ṣo fẹ́ fẹ́ Kòrédé sílé gẹ́gẹ́ bí ọkọ ẹ o fẹ́ kó fẹ́ ẹ sílé gẹ́gẹ́ bí ìyàwó kí wọn náà dẹ́ gbà tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí adé orí ẹ̀ nínú hmm. just answer that two questions. Um, fẹ́ kó dá mi lọ. Um, mo láì kórèdé popsi ẹni tí n bá fẹ́ ọmọ àwọn àwọn máa fún mi ní two hundred and fifty thousand every month àwọn dẹ̀ máa tún fún mi ní car as a gift after our wedding and kórèdé fún rẹ̀ ó ti wá lóun máa ṣí big shop fún mi eh. after the wedding. Mm. Yes. so dúró náà ṣé olóòfù kórèdé ni àbí torí owó táwọn parents ẹ promise àti nǹkan tó wọn promise ẹ ló ṣe fẹ́ fẹ́ ni. Um, With time, love will grow. Hmm. Seriously? Yes. Ha. Hmm. Do you know me? Yeah. Qualified lawyer. Yeah, he's a barrister. Yeah, we know. Do you know? Yes. Do you know your word should be your bond? And whatever you say today can be used against you in the court of law. Do you know? Because Korede is my friend and mo lè ṣe anything láti defend ẹ I have a back I have people that say this is this is in this country pé ó yà ẹ lọ báyìí ẹ lọ báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ìlú ìlà Nàìjíríà là yeah I got those people at my back. Yeah, yeah, yeah. I can testify. Yeah. Um, my friend. You have not the law. Had. The law. You don't have to to stretch yourself. Don't stretch your vein, your neck vein. Don't, don't. Well, man, that marriage, you. Oh. Hmm, you see, Sherry, um, I have gotten what I'm trying to get from this lady. But the fún mi ní But you understand, as a um, as an accountant. Hmm? mo ti calculate everything kọ mo dẹ̀ understand ẹ̀ wọ́n fẹ́ fẹ́ kó rédí àbí máa advice ẹ̀ ń pé kó ro dáadáa rò ó pé méjì wọ́n fẹ́ kó sun oorun mẹ́ta tọmọ ẹ̀dá ń sun kó fi ronú ẹ̀ you understand because tíyàn bá ti orí bọ odò tán àwọn máa pariwo pọ̀ tuntun mọ́ ọmọ mo tẹ̀ ti rò mo ti rò dáadáa. o sure kò rè dé. Mm, mo ti rò. <laughs> ọ̀rẹ́ mo gbà wípé lọ́ọ̀yà ni ẹ professional dẹ̀ nìyẹn bọ̀ tó bá ti dọ̀rọ̀ ìfẹ́ hmm? okay use your brain. but that's nǹkan tí mo sọ nìyẹn gbogbo ilẹ̀ mọ̀ pé ìfẹ́ máa ń grow you understand. I love you see your brain see is it that you like my friend or you love my friend hmm. you pick one. is it that the money. Oh, enough! Mo dẹ̀ jẹ́ ẹni tí mo ní abilúlù báyìí. Money is nothing. Thank you. Thank you. Ṣọ́ráyà. Because of owó, o ò ní point. Torí two fifty thousand naira àti car tó fẹ́ fún yín then Kóredé fara rẹ̀ náà ti promise ẹni big shop torí ẹ̀ ló ṣe fẹ́ fẹ́ Kóredé. O kò conclude just like that. But with time, love ma. Ọ̀rẹ́ mi kí ló ń sọ yìí náà? kí ló ń sọ yìí náà báwo lè yẹ kó máa kàn ṣiṣẹ́ déédéé wá bá just like that pé òun fẹ́ fẹ́ ìwọ náà òde ń sọ̀rọ̀ oh nítorí owó yìí ló ṣe ń sọ̀rọ̀ báyìí torí owó ló ṣe fẹ́ fẹ́. ní sùúrù the love will grow we grow because of money. wait wait wo bí báyìí ọ̀rẹ́ mi Ọmọlàbákẹ́ jẹ́ kí mi advise ẹ̀ torí kò yẹ ká máa bára wa sọ̀rọ̀ ká má lè bára wa sọ̀tọ̀rọ̀ sórí bọ̀bọ̀ yẹn má ti torí owó fẹ́ o mo ń advise anything. nísìnyí gbogbo àwọn èèyàn ń gbọ́ o ṣòro tọrọ bá backfire wò ọwọ́ mi rè lókè mi ìsìn bẹ́ẹ̀ o. ìfẹ́ ẹ̀ máa grow ó máa padà grow ẹ má wọ̀rì ẹ gbọ́ ẹ má wọ̀rì ẹ ṣe gbọ́. Like, like, ẹ wá ẹ ṣe ẹ ní sùúrù láti lè jẹ láìpẹ́ ẹ oh, bá sọ wọ́n. àwọn òye gbọ́ sọ̀rọ̀ ẹ wá lẹ́nu. Ee, ìnira ẹ̀wọ̀n mi náà! Wọ́n ti gbè, ọmọ mi kò ní.

conference or accolades. I'm super excited. I swear Oh my god, let me show you my mom. Thank you, my God. I can see that you're feeling the, uh, the spirit. Small line light and darkness. Thin between good and bad. Uh, people even wouldn't listen. Really? ṣe rí àwọn kan wà láàrin wa bí aláìsí àwọn barista lọ́yà èèyàn èmi mọ̀ pé 뭐야? 예예예 보내겠죠 아이고야 사람만 오미로 보내겠죠 자 먹어요 야 먹어요 lọ́wọ́ náà mi understand ṣé o kọ́rọ̀ rẹ ni pé ó yá ò dá lóhùn ni àbí kí ló fà á tó fi di pé ó ya aṣọ ọmọ because mo expect pé alẹ́ àná yẹn ìwà àti ẹ̀ ẹ enjoy ara yín ká máa expect ìbejì méjì very soon kí ló ṣẹlẹ̀. mo kúkú gbà fún un tí mo ṣàmọ́ ara tèmi gan wà lọ́nà tẹ́lẹ̀ n kò dédé tó tó fún mi lọ́rùn tó bẹ̀rẹ̀ sí ní ná mi ó fún mi lẹ́sẹ̀ fún mi gbàjú fún mi gbogbo ẹ̀ ó pọ́jú ọmọ fún mi lára. ó ga ọ mo kúkú ń gbàriwo bọ mo fi ìpọ rẹ mi enjoy ara ẹ ní mi mẹ pé ìyà ló ń jẹ tó bá tó bóyá mo mọ pé nǹkan tí okùnkùn yóò nà ní ṣebí màá ti wá kanlẹ̀kùn màá ti wá mú kúrò nù rúùn. Ah, eh, ṣé níbi tó le dé níṣẹ́ ló wá kanlẹ̀kùn wù mí ní two a.m. lóru. kárí ìmájì. ó nà òun tó bá rí bó ṣe ń sunkún in fact wo ah! ó sùn yẹn àná ẹ̀ ṣe ní. bọ́ mo sọ fún ẹ mo ní kó rọrọ yìí dáadáa kó ní sùúrù kó ní sùúrù èèyàn wá bá ẹ pé ó yá kẹjọ máa fẹ́ ra o ò tiẹ̀ ní sùúrù o ò jẹ́ kí kẹtì ẹ̀ cut fún bẹ́ẹ̀ bí three months six months o ò ní sùúrù rárá o kò dédé accept relationship tí o pé two months I sáré ṣe wedding I plan wedding I ṣe wedding. Eh? mi mọ owó ti máa rí rè é. mo ti sọ fún ẹ mo sọ fún ẹ o gbọ́ sí mi lẹ́nu mo ní kó ronú sí i o gbọ́. babe suggestion tèmi ni pé kó kó lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ tó bá lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ kó lọ fẹjọ́ sùn sọ́dọ̀ wọn lè rí nǹkan ṣe sí i àbí bó ṣe máa sọ pé kó lọ sọ́dọ̀ àwọn parent lọ fẹjọ́ sùn irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé wọn ó máa ṣe gbọ́ sí tí kò sọ pé ẹni tí wọ́n ṣe wedding lálẹ́ àná ọkọ ẹ̀ náà wá ń di pé wọ́n lọ fẹjọ́ sùn èmi ò fọwọ́ sí o ah. ẹ má yẹ ṣe báyìí bọ̀bọ̀bọ̀ ah, yẹn stupid bóyá kó bóyá pending the time tí ara Kórédé máa fi wálẹ̀ bóyá kó wá dúró sọ́dọ̀ mi because mo understand pé kò sí parent inú ẹ̀ máa dùn wípé ọmọ tó ṣe wedding lánàá wípé wedding not sorry, sáré dàrú that's good idea. àbí kí feel. I'm just tired. I don't know what to do. Only try it. Go ah, ah, God, I'm so. angry. Ah. Báwo ni o ṣe máa ya ẹran bẹ́yìn? Good angry? ni bọ̀bọ̀ yẹn mẹ́rin. Ó sọ fún so ó sọ so o sọ̀rọ̀ ẹ̀yìn tó sọ fún ẹ̀gbọ́n ni. I can't believe owó ewu owó ewu bí gbogbo ojú ṣe eh? pọ́n. gbogbo ara ẹ̀ kò gọ̀ stress. torí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ni mo ṣe pé mo kàn fẹ́ make kankan clear pẹ̀lú yìí ni I want to put a stop to my friendship with this guy mi ò fẹ́ bá ṣọ̀rẹ́ mọ́ yes mi ò fẹ́ bá ṣọ̀rẹ́ mọ́ because I can't be a friend with a fellow animal like this guy. ṣé kò rí ẹ ṣé ìwọ ni bàbá ìmọ̀ ọkọ lówó ni every time wọn máa buga wọn máa ṣe àwọn ọ̀rẹ́ mi kọ́ lè lè ṣé ìwọ ni máa wọ́pọ̀ bá mi sọ̀rọ̀ ẹ ni. máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sí ìpàdé máa gbé ẹ ní kì ṣé ìpàdé àti nǹkan ń ṣe lórí. are you not máa bẹ́ẹ̀ sọ tọrọ tó bá fi pé torí pé òwò lọ́ọ́ láṣọ fún mi ó máa láàrin wa definitely ìwọ ni máa tọ́jú mi but guy nǹkan tó ń ṣe ò make sense and he's telling the right thing ó tún bá argue kí ló bá ìbọn náà. calm down kí ló ti ń pariwo. ok kò ààrẹ. no okú òkè ń wó ruru kéèyàn wà ruru <coughs> this guy ẹ ti sọ̀rọ̀ ẹ fún mi now mo ti confirm this guy is just a maniac you are a mad person. yes sori tí ara lé ẹni bá ń jẹ kòkòrò mú bí tí a ò bá sọ fún kurukẹrẹ kò ní jẹ́ ká sùn lóru you been doing this thing for long and these guys have been telling you and you keep doing the same thing are you mad. Delor calm down calm down I have been expecting you to be doing all this in a while I don't know why you're doing it now nǹkan tó yẹ kẹ́ ti ṣe kẹ́ ti bawí láti jọjọ́ ẹ̀ ṣe wà ń pariwo ń sìn ẹ wò say listen to me nígbà anima ojú mi àlá you know I am a professional accountant òun jẹ́ lọ́ọ̀yà ó kí mo sick upstairs ìwọ náà mọ̀ dáadáa bọ̀ òun yà wèrè ju mi lọ mo dẹ̀ gbá fún nílé ayé ẹ̀ ni mo sọ nílé ayé ẹ̀ in short mo fẹ́ kó wojú mi dáadáa kó read my lips i am blocking all your lines on my phone mo máa delete ẹ lórí gbogbo social media tó connect mi àti ẹ pọ̀ so ó mi pé mo ti block ẹ off my life nìyẹn tó bá rí mi àbí tó bá pàdé mi lẹ́nìwẹ̀ẹ́ tó bá kí mi kórèdé màá jẹ́wọ́ ẹni tí bàbá mi jẹ́ fún ẹni lórí màá jẹ́wọ́ ẹ fún ẹ. Larry, I'll see you guys then. You're good. Uh, uh, uh, ní jẹ́ kó lọ jù ṣùgbọ́n tó ṣe yìí máa copy and paste ẹ̀ máa control s. fìmílẹ̀. máa fìmílẹ̀. sí gbogbo tí mo ṣe fún ẹ. ìyẹn ni mò wò láti ọjọ́ tí. guys guys let me tell you one thing now i'm a lawyer. let me tell you one thing why shut up. Kolode could you just keep your mouth shut you just a god ọ̀dẹ̀ ni ẹ́ ṣó mọ nǹkan tó ń pè ní domestic violence alẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ ìyàwó tí o fẹ́ tí gbogbo wa tàjọ ṣe àjọyọ̀ dádì ẹ mọ́mí ẹ ẹbí ẹ ará ẹ everybody ẹ àdéjọ wà ń bẹ̀ àjọ ṣe àjọyọ̀ a celebrate ìwọ àtìyàwó ẹ alẹ́ ọjọ́ ìgbéyàwó ó dẹ̀ fa aṣọ ọmọ yá lára ó dẹ̀ tún rẹ̀ bẹ̀ wáá. You're just an animal. You're a goat. Do you know what they call domestic violence? Mi ò tí ì lórúkọ Read my lips. Ṣòro tó bá máa fi di ọ̀la gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ láti ìgbà tó fi wà ní school tájọ wà ní school tó fi lọ serve tó fi ṣe wedding títí di alẹ́ àná o máa rí lórí all social media. see, Larry Delore máa fi ẹ́ ní orúkọ bàbá ẹ ní owó ìyá ẹ ní owó ìwọ gbogbo ní owó gbogbo owó tẹ ní pátápátá ẹ máa ná lórí kéèsì and I will let you know that ìlú tí o bá sí òfin ẹ̀ṣẹ̀ ò ní sí mbẹ̀. are you leaving me too. I will leave you and I will let you know that the rest of your life o máa spend there nínú ẹ̀wọ̀n. má bínú sí mi pé mo fi ẹ́ lẹ̀ látọjọ́ yẹn. má bínú kò tí mo ṣe fún ẹ náà kò ń ṣẹjọ́ èmi náà bó bóyá ń jó ní ọjọ́ wedding day mo kàn ń wù ẹ ní ó dàbí pé kí ti bu ẹ má bínú. má bínú sí mi. mo wọ lọlé wọn sọ fún mi pé àtijọ́ tí mo ti bínú kúrò ẹnìwọ náà ti wálé. ta mo fẹ́ lọ bá ń lé sí sorry ṣé what can be tó wà ṣá baby I really really miss you Come mm, ká máa lọ lé ogbó ready. mi ready. Kóredé ready. don't start again o Kóredé jọ̀ ń tòrò ní. Kóredé Kóredé. bọ́lá mo ní kí wọ́n wọ̀ ọkọ mi lọ́sẹ̀ ní ọ̀sẹ̀. ojú ẹ̀ rí tó kí ni nǹkan tí mo ṣe fún ẹ látijọ́ ẹ tó kàn gbàgbé mi ò tiẹ̀ wá mi ò béèrè mi bóyá mo wà òkè àbí mi ò wà òkè ẹ́ kí lè ṣẹ̀mí lọ́dọ̀ ẹ̀kọ́ látijọ́ ìtòlétò yìí kórìdé. tí wọ́n kọ́ mo bá sọ̀rọ̀ ni. jẹ́ mọ̀ nǹkan tó gbé mi wá síbí báyìí lálẹ́ yìí. mi ò I just killed my wife. Ó pa ìyàwó mi, olólùfẹ́ mi. Akóredé, o ṣe kíni? He just hate me. Ó pa ìyàwó ẹ̀. Fún kíni torí Ọlọ́run? Kí ni ìbá ṣe fún ẹ? Akóredé, kí ló ṣẹlẹ̀? Ibo lo ti rí gbogbo ìwà pálapàla yìí? Ọwọ́ ta ló ti bá? Ṣé bí mo ṣe train ẹ nìyẹn? ìyàwó mi kọ́ ni first second third fifth sixth tenth àwọn obìnrin tí mo ti pa obìnrin ò já mọ́ ẹni tì í lójú mi mo máa pa wọ́n after ti máa rèpọ̀ wọn mo máa ń jẹ lọ torí bàbá mi lówó and èmi fúnra mi smart mo máa plot easy exit fúnra mi. That's the monster you made out of me. Akurede, sori sori sori gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, èṣù ah, ni iṣẹ́ èṣù ni ṣó ti yẹ sórí gbogbo ẹ̀ pátápátá pata pata. dẹ̀ máa ní solution ṣó ti gbọ́ jọ kọ́ mi. solution ló be mi wá síbí báyìí lálẹ́ yìí ok kí ni solution kí ni nǹkan tó fi ìpè àlè ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yẹ. he abused me as a child ẹ fi ìyà jẹ mí ẹ fi ipá bá mi lò pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Shut up! I am here to find solutions. bá tẹ̀sí jáyé ọ̀ tẹ̀sí kọ́sọ́sọ́rọ̀. tẹ̀sí jáyé kórè bí johnson bá ń sọ̀rọ̀ ọmọ kí ẹ mọ̀ mí dáadáa ọkàn mi kí n fi pé létí pé mo ṣe pa èèyàn méjì mo wà ní Ajemilian Street. Small line between light and darkness. Thin line between good and bad. People even wouldn't listen. Bobo, where did you commit from? Ó ti abuse a lot of girls. Even àwọn tó rí tó pa gan-an, wọn ló ń kà. According to our investigation now, girl um, tó sìn tí wọ́n pa ń jọ́ nígbà tí wọ́n graduate ní school wọn this same Korede náà ló rape ẹ̀ tó pa ọmọ ẹ̀ and then èyí tá a fi lọ sílé wọn jọ yẹn tí òun àti Jennifer uh, so òun náà ló set girl yẹn tó ní gẹ̀ yẹn text òun pé òun fẹ́ fraud àwọn bàbá òun nílé this guy is a criminal yes, he is a deadly criminal and, and, and to my to my surprise again ìyàwó ilé ẹ̀ mm. tó lóun love gan mm. tó lẹ́yìn ojú òun ó na gẹ́yìn ànàpá sínú ilé mi so so tàbá wá ń sọ̀rọ̀ pé tàbá wá ń sọ̀rọ̀ pé pé pé ọmọ ọmọ olówó ọmọ olówó ṣètò nǹkan do we need to go with ọmọ uh, olówó uh, and, and and and and and criminal act of someone that is very deadly. ọ̀rọ̀ yẹn in fact nígbà tí i interrogate ẹ at one point mo fẹ́ pity ẹ because Korede is also a victim taba ní ka wo, taba fe break ẹ̀ down it's also a victim victim Margaret lòun kọ̀ jẹ́ ni but at the same time I cannot pity him because rape become habit here now we have different kind of abuse and àwọn àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé at one point ó máa ń di habit èèyàn irú èèyàn tó mu sìgá ń sìn tó bá tiẹ̀ kọ́ ẹ bọ́ ṣe mu sìgá ẹ o le decide lati ma mu sìgá yẹn mọ́ but you can continue smoking because tó bá ti di habit ẹ o ní lè stop ẹ o máa find it hard bí ẹni tó mọtí náà nìyẹn so Margaret jẹ́ kó rí rape gẹ́gẹ́ bí habit way of life what to do he does not believe in love making he thinks that he has to come through force ìyẹn ni tìyàwó ẹ̀ ó love ìyàwó ẹ̀ ìgbà táwa náà interrogate ẹ̀ mo rí i ó love gẹ̀yẹn because ìyàwó ẹ̀ tó pa ló jẹ́ kó pa Margaret o ìbínú yẹn ló fi pa Margaret wípé ìyàwó tóun tún love òun láti tún rape ẹ tó if you give up all the time ló máa rape ẹ ó wá jẹ́ kó di habit ẹ̀ láti máa rape obìnrin kó tó lè bá wọn sùn secondly àwọn òbí ní a lot láti ṣe according to him while he was growing up several times ló máa ń fẹ́ sọ fún àwọn òbí ẹ̀ tó ń pass through pé wọn kì í gbọ́ sí lẹ́nu wọ́n máa ń sẹ̀ǹdẹ̀ ìwé wọn ò lísìn sí i ó wá jẹ́ kó di habit ọmọ yẹn ká ní pé àwọn òbí yẹn tètè lísìn sí ẹ kò bá má dìbà ẹ̀ wọ́n ti tètè stop ẹ̀ wọ́n ti tètè balance ẹ̀ psychologically because we have different kind of abuse. Yeah, sure tẹ bá nọmọ jù gan ó lè jẹ́ kó rí way of life as n pé kéèyàn máa jà kiri máa bínú máa ṣe kíní kan so abuse poríṣiríṣi but. a padà sọ lè kún lè kún so àwọn òbí náà ní nǹkan wọ́n ní a lot láti ṣe o wọ́n ní a lot láti ṣe àwọn òbí ẹ̀ abandon ẹ̀ wọ́n abandon ẹ̀ ó wá jẹ́ kí Margaret máa rẹ̀ pé all the time violently with force ó wá sọ yẹn the way of life. I'm not, I'm not according, according to what uh, he said, we rí kódà gbígbọ́ yẹn ò lè balance. kò balance. and um, today our fault me one by me can come má sọ come ká blame um, rapist àti. Um, our parents uh, we need to check on the um, rape victim you know at times the way they dress the things they do eh, ẹlòmíì bó ṣe máa ń lọ sílé eh, ilé ọkùnrin báwo ló ṣe múra lọ́bẹ̀ then ẹlòmíì báwo ni ṣe sí ẹ ẹlòmíì wà pé ó lè jẹ́ social media ló ti máa abuse ọkùnrin kan ló ti máa sọ̀rọ̀ tí wọ́n ti máa bu ìyẹn wá set ẹ̀ up yes mm. ìyẹn wá set ẹ̀ up àwọn agbègbè wọn treat for bẹ̀ mm. and again our parents wọn náà ní ìṣẹ̀lẹ̀ àdìṣe look at the other case that treat back on tí ó jọmọ́ kìsì náà mm. tí bọ́ọ̀ yẹn sọ pé àti kékeré ní house girl táwọn gbà mm. ló ti máa ń bóun ṣeré ló máa ń fi force bóun ṣeré mm. lórí bẹ́ẹ̀dì ọkọ̀ bẹ́ẹ̀ pípọ̀ nítorí òun bá sọ fáwọn parents òun pé òun máa nà òun so bọ́ọ̀ yẹn kì í lè sọ òun ló wáyé kí bọ́ọ̀ yẹn dàgbà tó wà bí i pé tóun bá fi bọ́ obìnrin ní sex is by rape is by forcing so kini ìjọra so definitely kini ìsinmi ara pàdé ẹ̀ dẹ̀ our parents need to do a lot of work on this issue. yes yes sometimes because wọ́n ti wọ́n ọ̀nà rò pé àwọn busy àwọn wọ́wọ́ but and these children if you want them to to become something better something good ẹ ní láti nurture wọn from from from childhood from childhood. now see, ọmọ kan ṣoṣo tẹ́ ẹ bí arúgbó ara náà fi bí ọmọ yìí how old is Kóredé àwọn parents ẹ nìyẹn náà wọ́n ti dàgbà náà now sin Kóredé because tá a bá máa kà á sìn car, a bá time. ka pẹ̀lú àwọn tó tún kálẹ̀ fún wa o lè escape ẹ̀ is that either life sentence or death o lè escape ẹ̀. ọkàn àwọn tó o lè escape ẹ̀. no problem i just love the way you did our show. ah yes thank you thank you. ipa ipa ipa ipa ipa ipa oh yeah thin line between love and hate small line between one girl for my hood. Bọ̀dá Délé call Amaka lọ́jọ́ kan. Amaka wey go find something make you chop. But Amaka, I go like you touch you small. Amaka says no no no, má ṣe yan o. Ẹ wo Délé, ó bá ayé Amaka jẹ́ ẹ́.